yọ̀ǹkì. wọn ju wúrà o fàdákà lọ. Yẹ́misí ìwà wo ni mo wù ládùúgbò tí yóò dáná sọ fún mi náà kí ni nǹkan tí mo ń ṣe ládùúgbò tí o dá tí bá ń lọ́ngbò tó bá ń ṣàwùzẹ̀ mi ọmọ mi lọ́sẹ̀ ń kí mi náà ọ̀dà ayé mọ̀ ni wà Yẹ́misí kí ló ṣe é tó ń ṣe báyìí náà ọlá àtẹnugọ́ ni wọ́n fi ń mí gbòòrò náà tí ò bá sẹ́mi wò lè jọ́lá gbòòrò náà kí ló ṣe é. Ah, ẹ mọ understand bó ẹ bá yẹ kí n tàn yín ìwà tẹ máa ń wù mí ìwà please pẹ̀lú ẹ rárá tí bá kí ṣe kí mo jẹ́ àbúrò yín ni mo ní máa kí yín rárá but that means you need to change ẹ change àwọn ìwà tẹ ń wù ẹ ń dojú tì mí ládùúgbò mẹ́rin ọlọ́run ẹ change. pàkó ju kúrò ń bẹ bí wọ́n ṣe ń wọ nìyẹn ah ebi ṣe ṣe ìwà ẹ̀ lásán ibi tí wọ́n bá ti kalẹ̀ sí gbàgbé ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ agbára ló kalẹ̀ síbẹ̀ ọba yẹn ni wọ́n ń jẹ́ náà ó dà mo ti gbọ́ ó dà mo ṣe yẹrẹ pé ó dà mo ti gbọ́rọ̀ sí ẹ lẹ́nu nǹkan tó bá ti fẹ́ ó dà màrà bẹ́ẹ̀ fẹ́ kí n change àbí kí n máa lọ jẹ́ntù bọ̀ ládùúgbò ó dà mo ti gbọ́ yẹmi sí ọ̀la ẹ̀ ni mo ti gbọ́ <laughs> máa lọ jẹ́ntù ládùúgbò ó ti yẹ. ẹni ni wọ́n ń lọ léwe kẹ́ lọ́wọ́n adó tiẹ̀ mo promise ẹ lówó kẹ́ kò sí wàhálà ọmọ tí wọ́n ní bí egun ẹ̀ ní bá ń jó re orí a máa ṣọ́ lọ́kọ rẹ̀ ó dàmí láàmú rí ọmọ gidi ni ẹ́ n kò regret pé mo bí ẹ̀ lágbára ọlọ́run wàá lè sanjọ́ fún mi mánéjì eléyìí lọ léwe lágbára ọlọ́run máa sanjọ́ àmì ọmọ gidi ni ẹ́ sórí bó ṣe wà yìí ó fi mí lọ́kàn balẹ̀ n kò ní mọ́ sáré rẹ̀ wàá ṣoríire. Àmín ìwé yẹn wàá kàjá lágbára ọlọ́run àtẹ̀mí àtìyá rẹ̀ àjẹun rẹ̀ lágbára ọlọ́run ṣó ti gbọ́. owó tí mo fún ẹ kó kàn mànéjì rẹ ni kò sí yé ń kó lè nà lé ẹ lórí toró òfìgbà kan bà mí nínú jẹ́ rí ọmọ kò ní bá ẹ nínú jẹ́ o ó máa dáa fún ẹni o ọmọ méjì rẹ wà láyé ọ̀ríjínà ọmọ ìran olú ọmọ ìkejì rẹ pàpà ńlági ìwọ́kùnrin ṣe pàpà ńlági. Mm ẹlòmíràn ọmọ rò ń pèrà rẹ̀ ṣùgbọ́n pàpà ńlá gini. ọ̀wọ́n ṣe máa padà wà báwọ̀ pé jọ àbúrò mi jọ ṣàánú mi fún mi lówó kí n fi jẹun wọ́n máa tọrọ jẹ lẹ́yìn rẹ̀ gbẹ̀yìn ìjọgbọ́ torí pé bẹ́ẹ̀ bá ti ń wo ṣàkún báyìí gígìrì iṣẹ́ ọmọ tó ti máa mọ bó ṣe máa dà lọ́la wọ́n máa ṣoore ó dẹ̀ máa mí kiri ìjọgbọ́ báyìí á dà fún ẹ. lágbára Ọlọ́run bàbá mi gbogbo wa náà la máa sanjọ́ fún mi. ìyẹn rán mi ò fẹ́ rú prayer bẹ́ẹ̀ yẹn ìwọ ni mo pè lọ́rọ̀ original mọ́ pàpàlàgì kọ́ ni àpàpàlàgì ni mo pè ẹ́ that's right. bàbá ẹwà mi ẹwà mi ẹwà mi ẹwà ẹwà kí ló wà fún gan kí ni ogun wèrè iná. excuse me. kí ni wèrè gan. ẹjọ voice ta ni mo gbọ́ yẹn. voice ta lè gbọ́ báwo èmi ni wàá lè lọ sọ̀rọ̀ ṣé ẹ̀rí mi ni. kí ló wà kí ló wà orí ẹ̀ yìí. sọ wálé. bùdá mi mú ìṣèpá yín sọ̀rọ̀ kan sí kí ló dé náà. ilé ti wà orí ẹ̀ yìí. kó sọ̀rọ̀ sí mi fún ọba tó sọ yẹn orí yẹn ẹ dàrú. ẹ ṣá mi nìyẹn ṣé mi nìyẹn ni ṣèbí yẹn ṣá mi iṣẹ́ àṣẹ mi. wálé ológo níṣẹ́ ó pé mi bàbá rẹ̀ ro lẹ́rọ fèsì. bàbá ta ni kí n bá sá lọ ni àbí kí n wọlé fún yín. tí n bá gbé gbà tí n wọlé fún yín ni. tí n bá tí n bá gbà ẹ lọ́wọ́. tẹ bá dùn wò tẹ bá dùn wò ah, wọ́n wà nílẹ̀ sí lójú. o fẹ́ jà o fẹ́. níbo jẹ wọ́n lọ rẹ jà. filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ ọgbọ́ tó ni èmi ọgbọ́ tó sọ ni. kékeré lè mi láti fọ wẹ̀rẹ̀. o máa jẹ dandan yà máa nù ẹ bàjẹ́. bàbá mi ìwọ máa nù ẹ bàjẹ́ fún ìwọ ìwọ ìwọ. bàbá mi ẹ̀ wọlé lọ bàbá wálé kí ló dé kí ni wàhálà yín gangan kí ni ìṣòro yín gangan. excuse me kí ni mo ṣe. ṣé ẹ̀yin nìkan ni ẹ̀yin ẹ ní tìjú ni. mi ò ní tìjú jọ kí ló observe tó fún mi pé mi ò ní tìjú o. ẹ ní tìjú. sọ fún mi. ìdí tá ẹ fi ní tìjú rẹ jẹ́jẹ́ ni mò ń bọ̀ uh-huh. ni wọ́n pè mí yáwálé ẹ bọ́lẹ̀ lórí ọ̀kadà bọ́ọ̀sì ẹ̀ jábọ̀ ni bọ́ọ̀sì mi ò jábọ̀ wọ́n sọ fún mi wípé wálé àti bàbá ẹ̀ wọ́n yọ ẹ̀ṣẹ̀ síra wọn níta gbangba kí ló dé kí ni wàhálà yín ṣé ẹni tìjú nìyẹn ni ṣé ìnìkan lọmọ yín ṣẹ̀ṣẹ̀ máa jẹ́ pé ó ń gbé kí ni wàhálà gangan tẹ́ para yín síjọba lọ. tọ́ni mo bọ́ọ̀sì ọmọ ẹ̀ inú mi dùn mí pé àwọn ará àdúgbò ti rìpọ́t fún ẹ bí kéèsì yẹn ṣe jẹ́ iná ṣe sọ fún ẹ mo fẹ́ kó lísìsì mi lóòótọ́ ló bímọ méjì ṣùgbọ́n ọ̀ríjínà ẹ̀yọ kan ló bí àkàsínú kan wà nbẹ yẹmísí ni ọ̀ríjínà ọmọ tó bí fún mi wálé àkàsínú ni ibi tí mo dẹ̀ ń bá ọ̀rọ̀ wálé lọ yìí tẹ́nìkan kì bá para wọn náà méjèèjì kò ní ẹ̀ndì rẹ̀ yọgbọ́ tí n bá tí n bá bá fẹnu sọ títí kò bá gbọ́ máa gbà lẹ́sẹ̀ gidi níbi tí èèyàn ń gbà yàn lẹ́sẹ̀ gidi èmi ni mo kúkú bí èkúkú a strong to me ṣùgbọ́n tó bá wá kàn tí kò gbọ́ wojú mi dáadáa èmi rè máa poison ọmọ rẹ hmm? jolisi máa poison ọmọ rẹ wálé ọmọ tèmi kọ́ ló máa poison ọlọ́run ní jẹ́ èmi tó bá gbèrò orí ọlọ́run ní fún ẹ ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. bẹ́ẹ̀ ni. so bóyá ọmọ ẹ ṣe ń frustrate mi yẹn ló dà. ìwọ náà dẹ̀ jókòó tó bá tiẹ̀ ṣe nǹkan tí ò dá tọ́mọ bá ṣe nǹkan tí ò dá ṣé kò yẹ ká ìjìjọ wọ́ra yín wọnú ilé ẹ wá yọ ẹ̀ṣẹ̀ síra yín níta gbangba. wọ́n nínú ilé ẹni láti ń jẹ èkúté onídòdó ìwọ òṣè yẹn níṣẹ́ ló lẹ tán gbogbo mo ti mọ̀ pé pí ọmọ rẹ kí n kì bá dì pẹ̀lú rẹ dáadáa òun lè má pa mí ṣùgbọ́n before àkó tó ṣe yẹn èmi lè má fojú sunkún ọmọ rẹ wálé. ọlọ́wọ́ ní jẹ́ èmi ò ní fọ ọmọ tèmi kọ́. mo ní mò ń wí fún ẹ mo rà bẹ́ẹ̀ sọ́jà. ọ ọ̀dẹ fojú sunkún ọlọ́wọ́ ní jẹ́ ẹni tí máa fi fojú sunkún ọmọ. ọyẹ kì í ṣe inú ilé yìí. èdè máa kọ́ ọmọ mi wíwádẹ́ máa gbọ́ mi lẹ́nu wá máa ṣe kóhùn sábà ló bí yẹn ni. jọ̀bí ọlọ́rọ̀ mi pẹ̀lú. bàbá ìgbà mi ẹ ṣàánú mi gbogbo ẹ̀ ò yé mi mọ́ rárá bó ṣe rí ni mo ṣàlàyé fún yín. ó jèrè ọmọ ó jèrè ọmọ àwọn àgbàlagbà ní bí ewúrẹ́ bá sáwọ́ gbà ńṣe lọ gbà á gbà àwọn tó la yẹ ọ ọ àwọn ọ̀yá mi ọ ọ wọn wo bí ire gbé ọ sí torí àyè gbárùn náà gẹ̀gẹ̀ báyìí ká má fọwọ́ ẹ̀ lébi kan ní àtọ́ dá ẹsẹ̀ wọ̀nyí. pẹ̀lẹ́ o mi orí ẹ ò ní dúró ò ní ṣubú dẹrù ẹnu àmín fi àtàrí ẹ lẹ́ẹ̀mẹ́ta kó sọ ọ̀rọ̀ sí kó gbàdúrà sí dì mọ́ wà láfíà ẹ̀. agbófin ti karo làáhàn mi ni bàtà ké lótú fẹ ibi tí kò ti ń pọmọ tíyà ọmọ ò rojú làwọ̀ ẹ̀. ọmọ ẹlẹgbẹ́ ọ̀hún àwọn ẹgbẹ́ ọ̀hún ní ń dà láàmú àwọn ni wọn ò jẹ́ ọmọ ohun tí ń ṣe. ẹni tẹ́gbẹ́ ayé ò dà láàmú kí ló wá jẹ́ tó jẹ́ tọ̀run ló ń dà láàmú. kò lè yé béèyàn lẹ́gbẹ́ láyé ó lè ní lọ́rùn a máa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀ ní í ó yé mi. ẹ jọ bàbá kílẹ̀ máa bá mi ṣe sí. ó lójútùú ẹbọ àti pèsè pẹ̀lú àṣejẹ La á ṣe fún bó bá ti jẹ́ àwọn ẹgbẹ́ ọ̀hún ó ṣe tiwọn lọ́tọ̀ òun náà ó ṣe tiẹ̀ lọ́tọ̀ lọ́ba bẹ̀ sí gbádùn ara rẹ̀ lọ́ba ń jèrè ọmọ. yọ̀nà yín ni owó èlò ni yọ̀nà yín ni ẹgbẹ̀rún mẹ́sàn-án nine thousand hmm, ètí ọ̀nà yín. nine thousand màá sọ. ṣùgbọ́n ká wá náwó kò dàbí ká ṣèpèsè tán ọmọ yìí ó lè jẹ́ o torí bẹ́ẹ̀ bá fún un lówó tí n bá ṣèpèsè kalẹ̀ gbóhùn ọ̀bá jẹ́ àṣejẹ hmm, ibì náà láwa o n ò ní fi lọ́rùn lẹ́ o. Hmm, mami ṣebí káyọ̀ mi ti da ni máa jẹ́ máa jẹ́ bàbá máa jẹ́. ayé rẹ̀ ọ̀ dáa ọ̀rọ̀ rẹ̀ ó lójútùú ayé ò ní korò bí igi ewúro nǹkan àṣejẹrẹ o a ní ọ̀pọ̀lọ́ ẹ̀yí ọ̀pọ̀lọ́ ẹ̀yí ọ̀pọ̀lọ́ òye tí ò tí ì kú méje àáyán funfun àáyán tó funfun ogún àtẹyọ kan twenty one ekòló tó nípọn tó ka ogún àtẹyọ kan twenty one aláǹgbá olórí pupa akọ aláǹgbá méje nǹkan hmm, mẹ́rẹ̀ẹ̀rin yìí làágbàjọ tá a ṣèpèsè tá a fi ṣe àṣejẹ pẹ̀lú nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bọ́ bá ti jẹ́ àbùṣebùṣe inú ilé mi nìyẹn ni ó ti jẹ́ o torí yóò jókòó báyìí yóò ní gbólóhùn tèmi yóò máa fi tọ̀ lẹ́yìn yóò sì máa jẹ àṣẹ yóò sì máa gùn ún kété tó bá jẹ tán yá wa àwọn ẹgbẹ́ ọ̀hún ó ṣe tiwọn lọ́tọ̀ òun náà ó ṣe tiẹ̀ lọ́tọ̀ lọ́ba lójútu ara ẹ̀ lẹ bá ń jèrè ẹ pẹ̀lú àṣẹ Olódùmarè kò jù bẹ́ẹ̀ lọ. ìjọ méjì lónìí bẹ́ẹ̀ bá ti kówó kalẹ̀ ìyàn padà wá jẹ wọ́n ní nítorí kó lẹ́gbẹ́ ní ọ̀hún òun ló jẹ́ kó gbogbo wa tó ń wù wọ́n ṣàwá sọ gbogbo nǹkan tí wọ́n máa ṣe mo ti fún wọn lówó gbogbo tọ́nà fẹ́ rà pátá àmọ́ wọ́n ní ká padà wá ńjọ́ méjì láti wá ṣe gbogbo ètò yòókù. ta ló ní kẹ́ wá ńjọ́ méjì. ọ̀dọ̀ bàbá tí wọ́n ta lọ ni. bàbá ẹ tẹ́ lọ rí yẹn ló ní kó wá ńjọ́ méjì báyìí. bẹ́ẹ̀ ni. ṣé kò ní kémi tẹ̀lé yín wá ṣá. ọ̀ ní kẹ́yìn wá kí n that's that's number one point. number second point. kí lórúkọ association tó belong sí lọ́rùn àbí club tó belong sí. club àwọn léèyàn lẹ́gbẹ́ lọ́rùn wọ́n sọ fún mi pé ní club kankan lọ́rùn wọ́n ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́. mo ibi wọ̀lú ló wà nú ẹgbẹ́ lọ́rùn báwo lèèyàn ṣe fẹ́ wà nú ẹgbẹ́ tó dẹ̀ jọrùn lẹ́gbẹ́ ẹ̀ wà tó ò lè dùn ó béèrè pé kí lórúkọ club rẹ àbí association rẹ tó wà ní ẹgbẹ́ ọ̀run ni wọ́n kàn wí fún ẹ̀. Hmm. ìyá wálé jọ mo fẹ́ bí ẹ lè rí question kan ìgbà tí mo wà ní young tí mo wà ní boys jọ kí ni alias táwọn ọ̀rẹ́ mi ń pè mí. èmi ò rántí mi. ó lè rántí ọ̀rọ̀ bá ti dirú eléyìí kò rántí rú rẹ̀ ṣé o mọ̀ pé Cassandra rán pè mí. àpótọ́ ah, ni mm, tó máa pè ní Cassandra tó ní. tí n bá yọ lọ́ọ̀kan báyìí wọ́n á ní Cassandra in action òun rèé ń bọ̀ yìí. kò sí ohun tó ṣe ń pè mí ní Cassandra yóò ṣe pé mo já putuputu èmi kàsálí àròjọbẹ mo já burúkú ó lójú ohun téèyàn lè fi bomi lójú mo já ráúra o bàbá ẹ tó lóyún ó ní ọmọ mi wà lẹ́yìn ọ̀run ó wà nínú ẹgbẹ́ lọ́rùn ẹjọ́ ń tanra yín ọmọ tèmi wà nínú ẹgbẹ́ lọ́rùn ṣé ẹgbẹ́ kan wà lọ́rùn tán ti ń mú gbó ó dẹ̀ mọ̀ pé wálé lè mú apẹ̀rẹ̀ gbó mẹ́rin látago méje àárọ̀ sí afternoon ó lè mú four basket of igbó ọmọ tó mú igbó tó mú ganja tó mú gbogbo ẹ̀ tó mú everything tí ọlọ́run bínú sí sẹ́wá lọ́dọ̀ bàbá yín pọ́n tí bàbá yín sọ pé ó wà ní inú ẹgbẹ́ lọ́rùn tán bá ń tàn yín èmi kò lè tàn mi torí èmi ti já tipẹ́ ìwọ náà ràn lè tàn. ìrọ̀ orí ni mò ń kọ́ orin burúkú ni mò ń tí wàá ní bá wà bíbá yẹn sí i á tún di nǹkan tó máa tó múrè gbé dà rẹ̀ wọ́n léèyàn lẹ́gbẹ́ lọ́rùn ni Ah, ṣé ẹ̀yin ni babaláwo tẹ́lẹ̀ ṣé mo ní ẹ̀ mọ́wọ́ wà ní. ṣé bẹ́ẹ̀ ni mo fowó lẹ̀. ẹ̀sìkìrù ṣe mistake yẹn nígbà tó wà láyé torí ló kọ́ lórin tí gbogbo ayé fi ti gbọ́ pé. èèyàn tí kò bá lẹ́gbẹ́ láyé lẹ́gbẹ́ láyé kò ní í lọ́rùn ẹ tọ́jú alájà àyíndé ẹ tọ́jú Síkírù àyíndé o. èèyàn tí ọmọ tó yẹ pé ilé ayé ni ẹgbẹ́ tó wà wà ẹgbẹ́ náà ti mú gbó ẹ wá jọ̀n ẹ lọ́rùn lẹ́gbẹ́ rẹ wà ìwọ àti bàbá rẹ jọ ń tọ́ra yín. náà ṣúgà ní wa àtàwọn ọmọ rẹ o yóò lọ́wọ́ ní owó rọ́bìṣì náà. mo ṣe mistake pé mo yà lọ́dọ̀ bàbá jàtìjàtì ìṣá a máa máa wíru a máa wíru kò mọyì ọmọ kò mọ ọmọ àbátá tó máa tún ṣe náà á tún máa ṣe kọtọkọtọ kan dọrọdọ ló máa máa sọ lẹ́nu tọmọ bá wà ń bí sí adi wàhálà ó tún kẹ orin ó tún kẹ bẹ̀rù bí ẹni pé ẹ̀rọ aláàrẹ aláàrẹ kò ní ní lọ́rùn àbí bí ẹni wípé ó ti kọ nígbà tó wọ áá láyé ṣe barista ẹni ọba lẹgbẹ la ló tún mọ òun lọ ẹgbẹ la bí ìgbà tó tún fẹ́ bú sẹbù. jáde lọ tètè padà wálé ṣé wọn pẹ́rọ̀ lẹ́ni bàbá yẹn sọ pé káwá ṣe ń ta fẹ́ ṣe. màmí ọ̀dọ̀ bàbá wo là ń lọ. inú irú ìbéèrè wo ni ọ̀dọ̀ bàbá wo lèmi àti ẹ̀ jíjọ lọ. màmí ó yẹ kó ti yín pé mi ní báyìí lọ sí irú ibẹ̀ yẹn náà. màmí rọ́bìṣì bàbá yẹn sọ fún wa náà ẹ̀wọ̀n tó ń sọ ni ó lè máa jẹ aáyán máa jẹ pọ̀lọ máa jẹ kolo irú pátá wo nìyẹn irú ètùtù wo lọ fẹ́ ṣe fún mi yẹn àmọ́ mi ló ń jẹ nǹkan bẹ́ẹ̀ yẹn náà ó yẹ kẹ́ ti mọ̀ náà irú ètùtù wo nìyẹn ẹgbẹ́ wo ni mo ní tó ń dé gbogbo lẹ́bù pé ẹ̀mọ ẹ̀ wọ́n ń bọ èkó fún mi wọ́n ń bọ ẹ̀ asin wọ́n ń bọ gbá ń bọ kíní fún mi. tó ọláwálé ó wà bẹ́ẹ̀ gbà tí bàbá yẹn sọ gbogbo nǹkan tó sọ jọ kí n tó kówó ọjà mi sílẹ̀ kí ló dé tó sọ fún mi wípé o ò lè ṣe. kí má wulẹ̀ kówó lẹ̀. ẹ yóò ṣe bí èmi ah. ẹ ṣe bí mi ọjọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Adéwálé o ṣé ìmúdọ́sọ lẹ́yìn tó mo dáràn. Ah, èmi máa dára ni màmí. màmí ṣé ẹ lè jẹ kòló ni ẹ lè jẹ ayan ẹ lè jẹ aláǹgbá ni ṣé ẹ lè jẹ ni màmí ẹ sọ̀rọ̀ náà. owó tí wọ́n gbó. tó bá yá ayé ẹ̀ fà lọ́bẹ̀ lọ́gbọ̀wọ́ yìí àti yẹ mi ì lọ sẹ́ni that's right ṣé orí ayé rẹ lóde ọmọ rẹ yàrí mọ́ ẹ lọ́wọ́ ọmọ rẹ ní òun kò lè jẹ rubbish àwí fún ẹni jọ́sí ó dàbẹ́ ni pé a ò mọ ohun tá à ń sọ dóná ya wálé bàbá ẹ tó ní oní ọmọ ẹ jẹun ṣékétrà ni àbí chef àwọn tó ti lọ rí ìdòwì jíjẹun wọ́n ṣe ń ṣoúnjẹ dóná ó tẹ̀yẹ ká bí ẹ pé bàbá ẹ tó ní kí ọmọ jẹjẹkújẹ bóyá breakfast ló ní kọ́mọ́ fi àwọn nǹkan wọ̀nyí ṣe ekòló aáyán funfun àtọpọlọ ọmọdé rìfìsì olóhùn ò lè jẹ mo sọ fún ẹ pé ọ̀nà tó yẹ ká gbé ọ̀rọ̀ ọmọ ìgbà ọ̀tọ̀ ni ìwọ ní bàbá yìí kan ní kó wá jẹ nǹkan kan torí pé àwọn ẹgbẹ́ rẹ̀ wà lọ́rùn excuse me bí mo ṣe máa la ojú mi lẹ́rìí tọ́mọ ẹ máa frustrate rẹ ọlọ́run kò ní jẹ́ kó gbẹ́mìí mi lọ́jọ́ àìpẹ́ I rest my case. bàbá náwó lé lórí kò fún. àní kò rájẹ́ kábẹ́ẹ̀tì yìí lórí kábẹ́ẹ̀tì jẹ́ bá ju wájú ọ̀nà mọba ṣé o like irú eléyìí ní ṣé kán fún ẹ ní bàbá dúdú kó bá fẹ́ irú eléyìí. kàṣẹ́dà. wọ́n kó ti rí kí o lé wálé jáde lulẹ̀. ó ti disappoint me. so nítorí ọ̀rọ̀ wálé ni o ṣe sọ pé ò ní mutí so tá a bá ń sọ̀rọ̀ wálé lọ ṣáà lè continue pẹ̀lú ọtí wa ni ok anyway kò sí wàhálà wálé ọmọkọ́mọ ni bóyá ló sùn tó bá yẹ pé mo ní opportunity ẹ̀ láti mú ẹ lọ ibi tí mo sin bá mi sí ni kí n kanlẹ̀kùn kí n kí bá mi dìde kàn describe bí mo ṣe ń lo ilé ayé mi nígbà táwọn wà láyé wọn á sọ fún ẹ pé mi ò rúdù sáwọn rí wálé yẹn ń rúdù sí mi gidi kò hùwà ọmọ ọlọ́run ló kẹ́mi ló fi yẹ́mi sí kẹ́mi ló jẹ́ kí yẹ́mi sí àbúrò rẹ̀ kó má dùn mí nú níṣẹ́ ni òun máa ń bà mí nú jẹ́ nígbà gbogbo èyí sọmọ ìdá èèyàn ò lè máa ṣe báyẹn kínú yọ kínú mi yọ sí i ohun tí kò dẹ̀ yé òun àti ìyá rẹ̀ rè pé tí ọmọ kò bá rí ojú rẹ òbí rẹ̀ especially father father lé ojú rẹ father lé ẹ̀yọ́nú tí kò bá rí ayé rẹ̀ kò lè dá torí ẹ̀rẹ̀ mo ṣe ń dì pẹ̀lú rẹ̀ èmi kò fẹ́ rí inú lé mi mọ́ mo ti lé mo ti lé dànù nìyẹn igbó tèfètèfè ó gbọ́ ọ̀pọ̀kọ̀lẹ̀ yín mọ́là ṣàtìrí tó ṣe gégóró jẹ yẹmísí yẹn ti tó fún mi lọ́mọ I am okay jẹ́ ká mu bí àwa let's drink please. kàṣẹ́dà sùn àgbo òdodo ọ̀rọ̀ díẹ̀ lọ́wọ́ ọmọ yìí pàǹlẹ̀ o púpọ̀ lọ́wọ́ ìjọba wa. ọlọ́sí rudness ọmọ mi sí mi. ọlọ ẹ sí ọ ṣé orí kọ́ mọ bá yan ìpàǹlẹ̀ àdúrà la máa fi àti o ọlọ́mọ kọ̀ọ̀kí mọ̀ mọ̀ bóyá Òṣòdì àbí olólórí Òṣòdì ọmọ rẹ ṣe graduation nílùú òyìnbó láìpẹ́ o ìpáǹlẹ̀ ni o àdúrà ni kọ́mọ bá ti mi gbẹ́sẹ̀ kan fàdúrà tí ọ̀dà last born ohun ọmọ mi tí dọ́là ẹ sì jọ ọmọ ọdún mẹ́rìnlá lọ bẹ́ẹ̀ orin lọ́mẹ́kọ ìjọ mo rí lé ni ọ ní ọmọ mi yìí ẹ dádì ké jẹ́ akọ́ àdúrà làwọn fi ti dé yìí. ọ̀dà dúró tí ọmọ bá ya ìpáǹlẹ̀ àdúrà ni excuse me abanikanda the native tailor. ẹ̀kọ́ mi jẹ òkúta láéláé. sọfẹ́lì ṣèṣe mi náà tí ọmọ bá mú gbóńkọ́. àdúrà ni. ok tí ọmọ bá mú tramadol ńkọ́. àdúrà ni. àdúrà ni tọmọ bá wa ń jẹjà ńkọ́. èsùn àdúrà ṣe ti. sọfẹ́ gbọ́ èpè ló kan fóun tó bá lè ní opportunity kó wọnú yàrá mi ibi tí mò ń sùn sí mò ń fi paná ọ̀rọ̀ ni nítorí wálé ni ṣé o mọ ohun tẹ́gbà ń pè lè paná àdá àdá gidi náà ń pè bẹ́ẹ̀ tí wálé bá wọnú ilé ìwá kó wọnú ilé ìwá máa bẹ orí ẹ̀ dànù ni mo ti di sónú rẹ tipẹ́. kàṣẹ́dúrà what's up jí. máa bójú rẹ̀ jẹ́ lónìí ọtí ọ̀ra kí n bá mú níbẹ̀ lónìí ọ̀pá mi. wọn ò bí ẹrí drop my beer ibi ni mo lọ ọtí yẹn sí tó bá fẹ́ wàhálà gbé ọtí yẹn sílẹ̀ tó bá yẹ torí wálé ni ò ṣe ní ọtí ń bí mi ò rà fún ẹ mo ti bá mu ilé ìtàn máa tún jò yìí. site kẹba sẹmu kẹsọ gùrọ ìgbésà ìṣeré ọkùnrin máa jẹ kọ mọ máa disappoint máa mú yè délé. dámọ̀ yẹn padà. bàbá olè. ajá tí ó sọ̀rọ̀ mi tí kì í gbọ́ obìnrin ọ̀dẹ́. ìgbàgbẹ́rẹ́ dá ìgò padà ọ̀ṣẹ́ gbọ́. ọmọ tá a kọ́. láyé ó yá ilé lò ta ló máa ọmọ ọmọ fi lọ́dún wọn fi nínú àdúrà gbogbo yín ẹdúró mi sábà pé wọn ta za ẹ̀yà kàkà ọtí sábà. tọ́ mo pe wàhálà o tọ́ba pé tatẹ́tẹ́ ọ̀dọ́ mẹ́lẹ́mbàlá kò sí wàhálà o. èèyàn mi ta àti sá wọ́n one thousand naira three thousand èèyàn kan ní ọmọ kárì gbogbo àwẹ̀ if the winner i carry money i go give Malambala bala two hundred naira kaji ko. ẹ wo bí ẹ wo bí tó bá jẹ yín o ẹ ti rí. wọ́n wà ló máa dà àní wọ́n wà ló máa dà múlẹ̀. ẹ jẹ́ gbọ́kàn tó máa sọ fún mi lọ. ọ̀rẹ́ bàtà tí mo ní kó mú wá fún mi dà. Ah, ẹ má bínú mi rí sáìsì yín lọ́jà lánàá bẹ́ẹ̀ má bá mú wá lọ́la. gbóhùn ẹ̀ kò mú wá ọ̀lẹ́ ò ń tán gbóhùn ẹ̀ kò má mú wá wàhálà àti ẹ̀yìn rẹ̀. kí ló pẹ̀lú ọmọ òṣìṣẹ́ ìsọ ìkẹ́ kó mú wá lọ́la kò mú wá lọ́la ìyẹn ò kéme bó dẹ̀wò ìkẹ́ ẹ̀ rìn kú àtẹ̀yìn àtọ́níbàtà ẹ̀yìn náà jọ ìjọ mímọ́ nìyẹn kẹ́ máa fẹsẹ̀ rìn lọ́bẹ̀ wá wúyìn àdé fẹ́mi ní shine your eyes kìdàkínní ìsìkẹ̀ kan mi sì ẹ mọ̀ pé wálẹ̀. oníbàdè rí ẹnu ẹ tó ń yọ bíi lansing wá ní olówó tó fẹ́ san ó máa yọ mi lọ́wọ́ ẹ̀ owó ẹ̀ ti di seven hundred naira tí n bá tà yìí fún ẹ̀ sọ máa di eight hundred naira mi dẹ̀ máa gbowó mi lọ́wọ́ bàbá ńlá bàbá ẹ̀ kó tó kúrò níbí. màmá kò dẹ̀ ní yẹ yín kẹ́ àpò ní yẹ yín ni mo sọ yẹn bẹ́ẹ̀ bá gbó lọ́wọ́ lọ bàbá ńlá bàbá mi ẹ lọ sọ́run náà sẹ́mi jẹ́ yín lọ́wọ́ kan sì tẹ́lẹ̀ ni èlò ní seven hundred naira wo ọ̀gbẹ́ni. irú ọwọ́ ìlẹ́ lọ fún wa yẹn náà ṣáàjẹ́ ló kọ̀ tìrì tẹ́lẹ̀ ni ẹ mọ̀ pé pàdé mi pọ̀ bọ́ yẹn náà èmi láì gbogbo ọdẹ máa fún wa yẹn o ṣáàjẹ́ ló kọ̀ rí tẹ́lẹ̀ ni ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ rà lọ́ fi pàdé mi pa bẹ́ẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ gangan náà táwọn Yorùbá pọ̀ bíbá ẹ̀bẹ̀ ṣe máa yẹyẹ wà nìyẹn. ẹ àkekèé má bínú jàre òun ló múnú bí mi wọ náà wò tó bá jẹ́ wọ ní sọkàn mi balẹ̀ kó jẹ́ mílíọ̀nù máa san fún mi wo gbá mi bó ṣe rí nà pọ̀ ló tàn yẹn kò sówó ti máa fi. ògòrò. ẹgbẹ́ wo ni ẹ ṣe gan. mo rí márùn. hundred naira. two hundred naira lówó èmi àti ìdájọ́ sọ̀nà ẹ gbà lọ́wọ́. ẹ fọ́ nìbọn ẹ bá mi sọ moreover gan àwọn tó júwe fún mi tó ṣe júwe wọn ni màá kàn gba short cut kó jìnnà ibólẹ́ ti gbé mi tí bá kí sójò tó rọ̀. ẹ fẹ́ gbé báyìí ẹ̀yin ò ṣe dúró lórí múrí márùn yẹn kẹ́ dúró lórí ẹ̀ kẹ́ á fò ọ fẹ́ gbé mi pa tàgbéjáre èmi ò ní two hundred naira ẹ jọ ẹ wà ká fast èwo ní kékeré. kí ni wà ká fast. ẹ lọ jàre. wá jẹ́jẹ́ jìgìrì ti fi ṣe wà lẹ́nu. ọjọ́ ìwé kò má mú wa lọ́la. ẹyẹ méjì òun jàṣà wọn ti ròyìn mi fún yín gbogbo ẹ ni mo ní alẹ́ wà ọ̀pẹ́yìn wà jẹ̀dí wà ọ̀páwájú wà flat carpet tó bá dẹ̀ jẹ́ pé èyí tí ó lè já scale ṣó ti yẹ yín sìn ṣé wá rí flat carpet yẹn ọlọ́run o ẹ máa flat báyìí ni tí ọkọ yín bá bà lé yín lórí báyìí ó máa lẹ̀ mọ́ yín tipẹ́ ni òun ló máa ń rọ̀ṣì jù. Ah, no ẹ má wọrí ma ẹ̀gbọ́n mi ni mò ń béèrè bùdá mi wálé. wálé wálé wálé báwo ló ṣe rí. wọ́n ga wọ́n lára díẹ̀ um, wọ́n darun sí then wọ́n pupa wọ́n tún pí ẹ̀ hair wọn wọ́n máa lo earring. Ah, wà á ti sọ pé wireless ló ń béèrè phase two ló wà phase one lélẹ́yìí ẹ̀yẹ méjì òun jàṣà wọnú ilé lọ. ẹnkulé. ẹ ẹnkulé. kí ni nǹkan ní pákéjì ìbẹ̀rẹ̀ àbẹ́ẹ̀dúró tí ó wò lẹ́yìn tí ò ń tọ̀. Tẹ́mi bẹ́ẹ̀ kú. Sọ̀rọ̀ ìjọba àpèjọ́ lè lórí. Ṣé yẹn lè jọ tẹ̀mí lọ́jọ́? Tẹ̀mí lọ́jọ́ mo ṣàkó lè rí. ó máa a lọ jọ. ẹ bá a lọ. ṣé kí a lọ bùdá mi just imagine yourself ẹ wo àárín àwọn tí mo ti bá yín bùdá mi àwọn tó ń mu sìgá tó ń mu gbó àwọn tó ń ta tẹ́tẹ́ ibẹ̀ ni mo ti bá yín bùdá mi ẹ jọ kó tiẹ̀ wá jẹ́ pé mi àti fẹ́ǹsì mi lọ́jọ́ ń bọ̀ tí mo ní mo fẹ́ lọ kí ẹ̀gbọ́n mi kó wá bá yín lórúbẹ̀ yẹn ṣe pé dójú tì mí ni torí ẹ̀gọ́ ọkùnrin lè ní pé wọn ò fẹ́ mi mọ́ ẹ bùdá mi ṣé wàá rí wípé ọ̀rọ̀ tí bàbá mi ń sọ òun tó náà ń sọ náà ṣẹ́rin sìn. mi ti sọ ní ẹ ni wà tó bá ń bá mi sọ ti bá ń respect yẹn mo pọ́n ẹ lé nìyà Ah, má mẹ́lẹ́ bàbá yẹn mọ́ rárá o ah, àbọ̀lórí ibùkún ló mẹ́nu lé kódà ah, bẹ́ẹ̀ kò mọ̀ ṣoṣo tí bàbá bí mi tí bá wá sílé yẹn bàbá yẹn kí n bá pa ìpè mi lọ́mọ àlè. bàbá ẹsẹ̀ ẹlẹ́mọ̀ yìí ma eléyìí. wúrò wo ló wọlé nu yìí yẹmi kí n máa fẹ́ gbọ́ inú i love you bomi kí n máa lẹ̀tẹ̀ ẹ máa lọ àwọn agídí mi ò láìkẹ́ bùdá mi just imagine yourself ẹ wo ra yín ẹ wo ra yín ẹ wo ra yín bùdá mi ẹ ah ó ga o. mo ti gbọ́ sẹ́yìn mo ti ti tó ẹ̀ náà yẹmi sí mi láìkì ẹ o mi láìkì ẹ o mo láìkì ẹ kò mo yẹra sọ̀rọ̀ báyìí mi láìkì ẹ o ó ti yí ẹ tó bá ti ń bá mi bá mi normal street má ní bàbá yẹn ara mo lè parọ́ ọgbọ́n torí titi ẹ̀ mo lè stop ẹ̀ torí titi ẹ̀ èyí mo láìkì ẹ̀ ni. ẹ disappoint me ẹ disappoint me wọ́n ti rí yín no ẹ disappoint me. ẹ máa sunkún ni ìyá mú mọ́ okay better yóò máa ṣe ẹni sí náà ẹ abinu abinu abinu abinu. ọmọ níbi ní o. bàbá yìí náà ló pa kí n ṣe ẹjọ́ mi náà. ẹ ṣáà change. ẹ máa change ọjọ́ ìgbà tó pa náà gbó ẹ mi ṣe náà má mi ṣe bẹ́ẹ̀ mọ́ pa àgbà ilé ìgbà lórí ìgbà lọ́gbà. lọ́kì ni o àgbà tó bí bẹ́ẹ̀ lọ́mọ aláìgbọràn elédùnmarè bàbá. mo máa ń di owó kiri sí yẹn lè máa ń do. kíkú inú ó kẹlẹ fún mi fún àbí kẹsì bẹ̀rẹ̀ sí ni màá ta tẹ́tẹ́ gọ́ọ̀sọ̀ ẹ wò sẹ́gbà wálé àwọn màá. jẹ́mi jẹ́mi. ẹ wọ́n bá yà irú ẹ̀ o. bàálà. ọ̀rọ̀. tí ò gbọ́ ọmọ tá a bá sọ̀rọ̀ tí ò gbà ọmọ kan mọ́ ni. ẹ ò má mi ó wà o ṣe nígbà tí mo dé láti skul lánàá tẹ explain fún mi pé pé ọjọ́ mẹ́ta tẹ̀rí ìbára wọn lé nígbẹ̀yìn òun mo ní pé kí n try láti trace wọn lọ síbi tó máa ń wà since tẹ̀lé mọ ọjọ́ ìtàn máa ń lọ má mi ìgbà tí mo débẹ̀ nǹkan tí mo bá ń bẹ̀yẹn ò dáa rárá in fact mo wà disappointed pọ́n jẹ́ gbọ́n mi tẹ́ bá rí ibẹ̀ yẹn tó ṣe ń mugbó náà mu sìgá làwọn kan tún mú ògógóró in fact but mi ló yẹ kó máa pè ní eruku jájà tẹ́ bá rí iná lẹ́nu wọn láì kí n ṣe ṣàngó. ẹ wo màmí at least tí bàbá mi bá tẹ̀ náà wọ́n kọ́ wọn lọ́mọ ṣe bẹ́yìn tẹ́ jí abiyamọ kò yẹ kẹ́yìn náà tún kọ́ wọn lọ́mọ náà. ìkọ́ lọ́mọ o ẹ mo pagbo ẹ pagbo ẹ kò gbé. ẹ kọ́ wọn lọ́mọ. Mm bọ ẹ ti jókòó tẹtẹrẹ jù abiyamọ kì í jókòó tẹtẹrẹ ó yẹ kẹ tíráì láti wá nǹkan ṣe sí àmọ́ kí bàbá mi agídí náà wọn máa lò bọ̀pọ̀ ẹ lẹ́yìn náà tún jókòó síbẹ̀ kẹ́kọ̀ọ́ máa tẹ́wọ́ kẹ́ máa tẹ́wọ́ màámi ẹ̀wọ̀n kọ́ndíṣọ̀n tó ti bá bọ̀dá mi yẹn ò dá o. ẹ̀wọ̀n màámi inú mi ò dùn inú mi ò dùn. ṣé mo kọ́ lọ́mọ ní mi kọ́ lọ́mọ ẹ́ àbí kí ni mo wá fẹ́ sí báyìí ọmọ tá a bá sọ̀rọ̀ tí ò gbà ọmọ kọ́mọ ní. bàbá yín ló ta fún ẹ ó ká gidi borí mi ó lóun kò wá nínú má dàrú ẹ̀ sí mi nígbà abàdìlójú jẹ́ ọmọ amúnisùnkún ikọ̀ amúnisùnkún ìgbà. ibi tó bá ń wo wo ibi tó ti ní gángan yẹn ni kó wá júwèé fún mi máa wọ̀ mọ́ mi lọ ah, máa mú lọ máa mú wọlé gbogbo àrà tó bá fẹ́ dákú wá gbá yìí orílẹ̀-èdè ti súnmọ́ pátápátá mo iṣẹ́ mẹ́rin iṣẹ́ mẹ́rin yorùbá ẹ̀yọ kan ṣoṣo mo ti wá gbìyànjú pé mo fẹ́ ṣoògùn owó wọn ní kò sí babaláwo gidi báwo mo fẹ́ ṣọ ara mi sí ìkálẹ̀. ṣé yẹn ṣe ju èmi kan lẹ̀ ju èmi kan lẹ̀ yìí. kò sí babaláwo mọ̀. Ah, confam ó ra. mo lọ wá sí. mẹ́fọ́ ha ó ra ó wà ó wà. babaláwo gidi wà. tambele. Ah, èdè ló ń yà mí lẹ́nu tí tí ó. ẹ wo sálẹ̀ kú àdìgí lọ ṣe é tẹ̀ já lóhùn tẹ̀ ń já lẹ́nu. wálẹ̀sì. ẹ gbẹ́nu jàre sálẹ̀ kú àdìgí pé yìí gan àdìbò ní confam wà ó ní confam ẹ fi yẹn lọ́jà ẹ kójú kó ń bè àṣẹ ló ń gbé ko ó ti confam ni o àwọn babaláwo yẹn sẹ gèǹjẹ ni wọn ó dáńjọ kan fọkàn báyìí wà ní ògìjọ ọmọ òwìrì kan báyìí ọmọ láǹpàdì yẹn ó yẹ pèmí ní ẹ̀kúta ẹ̀gẹ́ mi níṣó ní ọ̀dọ̀ àbápọ̀n àbáyẹn ṣogun wo ó dàbí ṣe máa dé ibẹ̀ yẹn báyìí ló bá dé pé àbáyẹn nìdá ọ̀dà bàbá ẹ ṣògo owó bẹ́ẹ̀ mi mo fẹ́ da yàn kìtẹ̀ wọnú central bank kìtẹ̀ lọ kí lọ kó lásán àbáyọ dẹ̀dà ẹ̀ máa kábẹ̀rẹ̀ méje mi ah. ẹ wà mí lọ́nà fún mi kí ni mo kó sára ó ti mọ pé mi ò lè ṣe ni ẹ máa ah. kábẹ̀rẹ̀ méje mi mo kọ̀ lápọ̀ lápọ̀ náà kó lórí ibùdókò ni láyéláyé máa pè sínú kọ̀ọ̀bá yẹn mọ́ ọgbà eléke ń jẹ́ ni wọ́n mú wa gan ni má tẹ̀lé wọn ẹ tẹ̀lé wọn òfolo tẹ̀lé. wo ẹ jára yín brain kò sí oògùn owó kankan bìkan lẹ́yìn kẹ bọ́ sí gbòòrò kẹ ṣe jámánjámà ìwọ̀nba chẹ́ńjì tẹ bá rí kẹ kó wá bí kẹ wá ṣe fàájì kẹ kẹ step down ẹ̀mí yín kí ló ń ṣe yín. ìyá kò lè yé yín jàre ṣàlàyé so tí lè mẹ́fọ̀ iṣẹ́ confam òré mo bá kó wọ́ tó bá ti jẹ́ ọ̀rọ̀ tó bá ti bẹ̀rẹ̀ ti confam wá gbé mi náà mọ́tò dédé mọ́tò kọ́sọ́mà rà ní wọ́tíṣọ́ọ̀bù mi dáná hàn dédé wa kò eh? wọ́n ti bílẹ̀ tó bá ti ṣe tán bílẹ̀ tó bá ti tó gbó tako tìjọ́ lọ́kadà gbé ẹ lọ́jọ́ òkè má pàrẹ̀. ẹ wọ aláyẹ kó ń bẹ bọ́lẹ̀ ń bẹ jàre wọ mọ́tò mi jọ hmm. ah, bàtà ní ogun ni. wàlẹ́ ẹ̀sì. ẹ bọ́s express kẹ lọ ṣe mí. ọmọ ní kálukú tẹ fún mi. ṣàlàyé ló ń sọ̀rọ̀ fún ṣàlàyé ló ń sọ̀rọ̀ fún. ọkàdó bí rẹ̀ bẹ́ẹ̀ bá ti gbà bá gbà yẹ mo ilé máa mú òun ẹ̀. ajá tí ó sọnù ni tí kì í gbọ́ kéré ọ̀tẹ̀. ọjọ́ yẹn tá à ń sọ lọ́dọ̀ ìyá onípàràgà yẹn bàbá ẹ má jẹun kúrò fún mi eh. ṣé ọ̀tẹ̀ mẹ́nu bá ń jọ yẹn lọ́dọ̀ onípàràgà lọ́dọ̀ ṣàlàyé mi ní kúrò fún yàrá wà ń bẹ̀ ọ́ náà dẹ ṣàlàyé. confam ọ̀rọ̀ gidi wà ń bẹ mo kọ́ mo kọ́ ra lẹ̀ pé kí ni bàbá yìí sọ ṣé wọ́n ń sọ látọ̀ pọlọ ni àbí wọ́n kàn ń rosọ àbọ̀tí ló ń pa wọn bọ̀ létà mo wá rí i pé ohun tó ti mú aláyé yìí tó ń mú bàtà tó fi ń búra pé ah tí ò bá rí bẹ́ẹ̀ káyé òun dàbí ayé bàtà tó ń wá ah ó dàbí pé confam wà ní ọ̀rọ̀ yẹn mo wá délé aláyé yẹn nígbàgbọ́ mi ò lè jẹ mi ò lè mu mi ò lè sùn ah. mo abẹ fi ní èrò pé ah báwo ni fẹ́ ṣe ọ̀nà yìí mo gbọ́dọ̀ lò aláyé ẹ̀ wù mí ní kúrọ́ fún yín o mo gbọ́dọ̀ lówó mo gbọ́dọ̀ lọ́lá ṣe é lóògùn owó tẹ̀ ń sọ yẹn bàbá èmi gbọ́dọ̀ ṣe ẹ gbọ́dọ̀ ju ibẹ̀ fẹ́ mi bí ṣe wà yìí ó lè jẹ́ ní ìkànnì mo fẹ́ débẹ̀ báyìí báyìí bàbá. wàhálẹ̀sì wàhálẹ̀sì ọlọ́run bá tún gbọ́ pé wé nínáwó bí ó bá ti lè tẹ̀ dọ́ bàbá yìí bó bá ṣe pé dédé oyin bàbá yìí béèrè mọ́ nẹ́ wé lè bá mi bo méjì ṣe mẹkáníìkì. ẹ pé ẹ̀yin ọ̀kadà àwa ṣe kàdà ọmọ gbòòrò làwa. Ah. Wallace kékeré rìn máa júwe ọ̀nà rẹ̀ wọ kà wọ mọ́tò gbótako. gbótako ìlú wo eh. ni gbótako wà. òkìtìpá náà ló state ìkálẹ̀. ìkálẹ̀ ni màá lọ eh. Eh, bó bá ti bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ wọ́n fún ẹ lọ́jọ́kè pé ọlọ́kadà mẹ lọ́jọ́kè o. Ah, bàbá ẹ mọ ẹ bàbá ẹ sá mẹkọ ẹ fi wo yẹn lẹ ẹ lọ bá mi kọ sí pépà ẹ jọ tó lọ lẹkọọ bá mi kọ bí ṣe máa débẹ tí máa dé bí ṣe máa débẹ lẹkọọ bá mi kọ. gbọ́. ọmọ tá a bá sọ̀rọ̀ tí ò gbà ọmọ kọ́mọ ni. Elédùmarè má dàrú ẹ̀ sí mi nígbà. abanilójú jẹ́ ọmọ amúnisùnkún amúnisùnkún ìgbàgbà. ẹ fún mi ní one two. one two lórí kéde láti ká sí ibà kí ló ṣẹlẹ̀ ẹ fọlá pélé bàbá ẹ fọlá pélé ẹ jẹ́ fún yín one thousand àwọn aláàpẹ tí ọmọ gbòòlè mi náà nà ẹ kò dùgbà sí ìyọwọ gan ni pàápàá ah, ẹ ṣùgbọ́n ẹ lọ́nà ṣé èdè eléyìí nà ilé ilé ilé ìdógó ilé ilé ìdógó ẹ ṣe ṣe ṣe. wọ́n ti ròyìn yín fún mi ẹni tó dẹ̀ ròyìn yín fún mi bẹ́ẹ̀ mi ṣe wọ́ ìgbà lásán mi ti balẹ̀ mo mọ̀ pé ohun tó ń dààmú ayé mi ohun tó ń kúrò ní balẹ̀ ayé ni èmi iná ló máa dópin bàbá ẹ wo mo fẹ́ lówó ìyà tó ti ń jẹ mí lórí ipa ìlú ètí tó gẹ mo fẹ́ wá owó débi tó ń wá owó dé iṣẹ́ tí bá mi múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu àmọ́ bí mo ṣe rí yín lè ní mo mọ̀ pé gbogbo ìṣe ayé mi lè máa gbọ̀n bàbá mo fẹ́ bá yín rìn wọnú ilẹ̀ keje lọ síbi tí wọ́n ti ń wá ajé rí mo fẹ́ bá yín rìn nínú ayé kanlẹ̀ síbi tí owó wà bàbá ẹ ṣàánú mi ẹ gbà mí ẹ má kí ẹ jẹ mí gbé. omi ọ̀rẹ́ àrùn ọ̀tọ́jú rẹ̀ bí fún ọ wọ́n rí mi ròyìn torí n ò pé méjì ní gbogbo òlú ìbọn bá gbé ayé lẹ́gẹ́ kó bèè lọ́wọ́ ọmọ pínísí ọmọ àná wọn ó júwe mi fún ọ àmọ́ àwọn wárí gbogbo ń tọ́ kọ́kọ́ kà sílẹ̀ yìí kọ́kọ́ tàkà òsì dànù báyìí tàkà òsì dànù ẹ ò rí ka òsì tí mo ní kó o ta dànù yìí ó ní gbogbo èrò ìbànújẹ́ àti ìṣẹ́ táwọn aráalé rẹ ti fojú rẹ wò ó pò ní jéèyàn mọ́ ó ti ta ka òsì dànù táwọn ọ̀tá rẹ ni ó gbádùn mi sórí ìgbà tó o ti fojú kàn mí o ti fojú kun owó ó nínú agbẹ̀dù mi yìí ó gun owó lọ́kùn bẹ́ẹ̀ o èyí tó ní kálukú bá fẹ́ ni ó wá rí èyí tó dá mi lójú jù ọmọdé yìí tó jẹ́ iná tó ràn bí tọ́jẹ́ pé bí n bá ṣá kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ sákiri àmì èròjà rẹ̀ lọ́pọ̀ torí ẹ̀ka ṣoògùn owó báyìí pínísí ni lọ́dọ̀ tèmi èròjà ní nǹkan ẹ̀jẹ̀ ń kọ́kọ́ bí ó dáwọn ìbéèrè kan ṣé o ti bímọ. Ah, bàbá mi ò tí ì bímọ. ìyàwó ńkọ́. Ah, bàbá ṣé ẹni tí ó ẹni tí ò níyàwó ṣó ń bímọ ni mi níyàwó mi ti bímọ. lọ́pọ̀ ọ̀dà ẹ̀yìn ṣé bí oníbàbá àbí ìyá. mo ní bàbá àti ìyá àwọn yẹn ṣì wà. oníbàbá o sì níyà tó bí ọ ẹ̀yìn ọ̀rọ̀ náà bùṣe ló bùṣe hmm. orí inú oògùn yìí inú bàbá àti ìyá rẹ èyí tó bá wá wù ọ jù tó wù ọ lọ́kàn ẹ lọ fà sílẹ̀ nínú àwọn méjèèjì ó ní èmi ò wá kó àwọn èròjà owó mọ́ ìwọ bá dolówó àmọ́ àkọ́kọ́ ó kọ́kọ́ rọjà ọ ọlọ́ọ̀rì ra aṣọ funfun ọ̀pá mẹ́fà tí ò lábà wọ́n hmm. gbọ́ wọn iná o oyè wọn bá pè báyìí lọ gbọ́dọ̀ rà á ṣèyí ò lé ní ẹlẹ́ẹ̀kejì ọ tún bọ́ sọ́jà ó wà á ra àgùntàn bọ́ lọ́jọ́ èyí tó lọ́lẹ̀ nínú ìwọ náà lọ́ọ́ rà wọn ìná ò ná o oye tí wọn bá ti pè báyìí lọ gbọ́ nkówó ah, ah, burú ah, àjẹnú burúkú ní bówó rìn. sórí bọ́ bá ti wá ara gùn tán tọ́ra sọ funfun ọ̀pá mẹ́fà wá fẹ́ mi ọ̀gbádùn mi owó èròjà ló kù tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀. one hundred twenty thousand ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀ tí ò dín kọ́bọ̀ wá tẹ́tí rẹ̀ kọ́ gbọ́. bó bá jẹ́ pé owó tà ná lórílẹ̀‐èdè wa ìlọ́ba fẹ́ Hmm, èyí tọjọbọ owó tó tóbi jù bẹ tuntun agánran tíyà jẹ rí òun lọlọ rè wá wa jẹ pé owó tòkè òkun ni agánran náà lọ wá o tíyà ò jẹ rí ìkan ṣoṣo náà sì ni kò gbọ́dọ̀ pé méjì ọmọ yìí ti wá iṣẹ́ <laughs> tán àbùṣebùṣe kò máa náwó lọ hmm. ọwọ́ àkó sórí ngbò owó bá wá dé ngbò owó bá dé ó ṣe ìmọ̀lẹ̀ fáwọn ọ̀run mọ̀lẹ̀ èyí ni pé ó búra fún mi lójú mọ̀lẹ̀ ngbò owó bá dé ntọ́ bá wá wù ọ́ ó rí bí tèmi wà yìí àwọn kọ́sítọ́mọ̀ mi lọ́kọ fún mi mo sì ní tó méje bẹ́ẹ̀mi bá ti ṣe fún ọ èyí tó bá wá fi lé kọdọ àwọn ọmọ mi bíi méjì ni wọn ti mú rókè òkun <coughs> níbi iṣẹ́ iná ni n ò sì pé méjì náà wàá ṣèlérí àrà tó bá wù ọ̀tọ̀ ọ̀dà wàá gbọ́ bó bá dàn wò tó o búra fún mi tó o ṣèlérí fún mi ah, ṣe rí gbogbo ohun tẹ kalẹ̀ pátápátá kò sí èyí tó bá mi lẹ́rù bẹ́ẹ̀ ẹ wo bàbá èyí tó rọrùn fún mi jù láti ṣe ní gbogbo tẹ kalẹ̀ ohun ti bàbá mi bàbá mi gangan ni mo fẹ́ lò bẹ́ẹ̀ ni ẹni tó bá mú ní ìrìn àjò ìpọ́njú òun la fi ń ṣoògùn ìpọ́njú ẹni tó bá sọ wípé àní jẹ́ èèyàn mọ́ láyé òun gan la fi ń tún ajé ènìyàn ṣe bàbá mi ni màá lò torí òun gangan ló ń wọ̀ mí láṣọ ìṣẹ́ òun gangan la ro pínké nínú ayé mi tó ti rò pé mi ì lè jẹ́ èèyàn irú wọn dáná dára fi ń ṣiṣẹ́ ajé orí adé ẹni bàbá bàbá mi gangan ni màá lò bàbá bàbá mi gangan ni mo fẹ́ lò ó ní màá fi ṣùgbọ́n tí mo fẹ́ ṣe ṣùgbọ́n ṣe wá rí èmi ní aṣọ funfun àgùntàn bọ̀lọ́jọ́ one twenty kò sí ìrèlè fọmọ gbòòrò bàbá ìgboro láyé wà owó dẹ̀ wà ń gbòòrò náà bá jáde sí gbòòrò sì máa wọ́wọ́ lọ. ṣé wàá rí ti ẹbèrè nǹkan lẹ́ẹ̀kan yìí ní irú owó wo ni mo fẹ́ ná ṣówó lẹ́yìn ni àbúrò òkè mm. mi ò náwó lẹ́yìn owó ilẹ̀ yóò níyì mọ́ lẹ́yìn mọ́ bàbá owó òkè òkè òkun ni mo fẹ́ ná mo fẹ́ ná dọ́làs bàbá mo fẹ́ ná owó débi pé bẹ́ẹ̀ fowó kan dẹ́rù bẹ̀yìn gan fún ara yín bẹ́ẹ̀ ni owó òkè òkun gangan ni mo fẹ́ ẹ̀yin má wọlé ah, àwọn orúmọlẹ̀ máa gun jeep bàbá wọn á gun jet ẹ̀yin gan máa surprise yín orí gbogbo tó ń fẹnu sọ yìí bọ́ ọ bá kùnà tó ọ bá ṣe ikú ni o àlùbùntù. ilé ifá ni mo wà yìí màá ra tíìpù fún yín. wàá wo kankan tó kù kó o tó lọ. sórí bàbá rẹ tó sọ pé ọfẹ́ fẹ́ alẹ́ yìí o gbọ́dọ̀ morúkọ ìyá tó bí o ẹ dandan ni dandan ni. bàbá tẹ bá forúkọ bàbá bàbá bàbá ìrandíran ìdílé bàbá mi máa mú jáde fún yín. àní kèmi ti lówó kí n ti jẹ́ èèyàn bàbá mi. Ah. owó dọ́là ni mo fẹ́ bàbá owó dọ́là ni mo fẹ́ ní owó dọ́là ni mo mi ẹdùnà ẹdùnà kí ni màá ṣàwọn ọmọ yìí tó jẹ́ pé bàbá ló dá wọn lọ́ràn mọ́mì wàá pẹ́ láyé mọ́mì ọ̀ jẹun ọmọ bàbá ni kò máa rọrùn ó ti sọ pé náà ṣe ni bàbá òun lòun tó fi lẹ̀ ọmọ pẹ́ẹ́mì bí tèmi ti gbowó tèmi kí n sì ṣe fún ọkọ jẹ mi. wálé wálé wálé. sáà mo ń da yín lọ sà. àbẹ́ẹ̀ sọ̀wọ́ folúkẹ́ kárí ọ. báwo ni folúkẹ́ báwo ni sọ́rí zẹ́. ó tójọ́ mẹ́ta o. jọ pẹ̀lú jẹ́ ṣé kò ṣe àṣeyàn kan. no no no no àtọ́ ọ̀la. bọ̀ yín yìí. wo ṣé kẹfẹ́ mú mineral ní àbọ̀ ẹ wo dádì àti mílíọ̀nù àtúnyẹ ìfìyẹ́lẹ̀ bí ṣe wáyé mo wà òkè for now. èmi náà ló gbogbo ló lé o mi ò ṣe bẹ́ẹ̀ mọ́ dádì mi ò ṣe bẹ́ẹ̀ mọ́ ṣẹ́rí kan tó wà lọ́kàn mi sì ni o ní pé kẹ́kọ̀ọ́ bá mi dọ́dọ̀ dádì kẹ́kọ̀ọ́ bá mi bẹ̀rẹ̀ ó tán. yóò mí mi. kí ni ṣe bá dùn yẹn mọ́. bàbá wálé ó ti yẹ yín o. a máa wọlé fún lókè wọn máa wọlé máa rí ẹ no no máa rí ẹ máa rí ẹ máa rí ẹ máa rí ẹ máa rí ẹ máa rí ẹ máa rí ẹ ṣé o rí èsù ọlọ́run lè ṣe. ṣé o rí ọ̀rọ̀ rẹ dàbí ọ̀rọ̀ ọmọ nínàkúnà ni nínú bíbélì ọ̀rọ̀ tèmi lọ kẹ má mú bí ẹsẹ̀ bíbélì dání. débi pé ọmọ nínàkúnà ó sọ fún bàbá rẹ pé fi mí ṣe ìkan nínú alágbàṣe nígboro onúkúwàdà níbi tiẹ̀ ẹ́ o ṣùgbọ́n bàbá ẹ ní ọmọ ni ẹ a kì í lù ẹ bí ẹrú kọ́lọ́n jẹ́ kí kàṣẹ́dìrà gbọ́ torí inú ẹ̀ le. ẹ o dáàdi mo ẹ pé mo mọ àwọn ọ̀rẹ́ wọn tó pọ̀ bó mo mọ̀ pé kò sí nǹkan tẹ́yìn béèrè wọn tí mo kì í ṣe reason mo ṣe wá báyìí gangan nìyẹn wọn máa gbọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ bá mi lọ síbẹ̀. Ẹ̀gbá ni bàbá rẹ̀ Ìjẹ̀ṣà ni mèrè Ìjẹ̀ṣà àtẹ̀gbá join together ni o nígbà ogun etila láti papọ̀ eléyìí torí pé ẹ kéré wálé mọ̀gbọ́n wọn ò wí ọmọ wa ṣe kó bá ti dédé àsìkò lọ́la torí irú èdè mo ti promise ọlọ́run pé mẹ́rin jáde. ẹ wo dadi eh, gbogbo ọ̀la yẹn òfin pẹ̀ sí ni eh. ẹ ká lọ sí i ẹ mọ mọkàn tí mò ń sọ mọkàn tí mò ń sọ dadi ẹ ká lọ síbẹ̀ sí lọ́wọ́ lójú ẹ̀wọ̀n. ọlásìkò máa gbà ń lọ ọlọ́run ọlásìkò máa fi ń lẹ̀ fọlọ́run èmi náà ti gbà pé mẹ́jáde lónìí kí n kọ́kọ́ bá ṣe mí kí n bá jáde mo ti ṣe ọlọ́run rẹ ni o kó bá dirú dédé àsìkò lọ́la lábàmì ní àtẹ̀lé ọ. láwálé gbogbo ọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ jẹ́ kiri bẹ́ẹ̀ o mọ̀fọ́lọ́hún bẹ́ẹ̀ o. bàbá náwó lé lórí kò fúná o. ìyá náwó lé lórí kò fúná. Ah, àdúrà òbí tàbí ìwé kò gbà. abanilórúkọ ah! jẹ́ ọmọ ah, tí sèmi nana ìmọ̀ ṣe. mẹ́mọ̀ mọ irú ilé ìdílé olódùmọ̀ ni o. ìsàlẹ̀ ìrèrè yẹ́ la dé ìjẹ́ nílẹ̀ bàbá mi wálé lórúkọ jésù lẹ́rù rẹ̀ lọ́dún mọ̀ràn ìmọ̀ràn yìí bí ọ̀gbà ìsọ̀míyànjú àyà mi ìdíwálé ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. ní orúkọ jésù ní orúkọ jésù àwẹ̀ òdìjú. Okay. Yeah, ọlọ́run ìyá mà dúpẹ́ ìwọ ọba tó mú kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù kó sọ̀rọ̀ ọwọ́ kéèké jáde nínú omi. Ah! excuse me mo ní fẹ́ kó long prayer yẹn mo fẹ́ kó short ni let it be short. jésù a mà dúpẹ́ wálé fẹsẹ̀ ara rẹ̀ rìn wá ọlọ́run ọmọ ṣe o jésù ọmọ ṣe o gbọ́ àdúrà wa jésù olúwa wa. ṣé ìbínú ìgbésẹ̀ sọ̀rọ̀ kí wọ́n fàdúrà síwájú torí ọlọ́run ni pọ̀ náà lè àdèmú àwé. kàṣẹ́dra. wàsóòjì. jì mo rí i pé omi wò mí látàárọ̀ omi wò wálé ọ sọ̀rọ̀ wálé ni mo dédé rí o èmi àbánikánda native tailor lówó lulẹ̀ wọ̀ wálé kó ti rí wálé ìhé o wálé ìhé o wálé ìhé o mo mọ̀ rí ọ àyà mi jágbàrà èèbà mi èyí ni mo wá sáàdì mo ti ṣẹ̀ bàbá mi mo ti ṣẹ̀ ìyé mi mo fẹ́ kí bá mi bẹ̀bẹ̀ kan dáríjì mi mi ni ha òun ló mọ ọmọdé ronú wípé òun ṣẹ̀ bàbá wọn àti yèyé òun ha máa tẹ̀lé èyí ni mo fi mu wá o kó bá mi dáríjì ayé rẹ̀ àdá. àbánikọ́ńdá native tailor. a dáa fún ẹ ọ̀rẹ́ mi èmi ló máa mọ̀ pé o tóbi lọ́wọ́ mi sórí èrò ọkàn mi ò dá sí ọmọ tí mò ń wò yìí tí kì bá ṣe pé o jẹ́ deep friend sí mi mímú dé tí o mú ọmọ ìdé ohun tí n bá ti ṣe lẹ́nìí gbogbo social media nìbàgbé kò ti rí torí tí mo ti pinnu láti ṣe ni pé máa wọnú ilé níjọ́kíjọ́ tí ó bá mú ẹsẹ̀ rẹ méjèèjì tó dá wọnú ilé mi màá rẹ lọ mú àdá máa bẹ lórí ah. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ṣùgbọ́n ìwọ ló tẹ̀lé wa ọlọ́run ló mọ àwọn onífá tí wọ́n sọ fún pé inú àwọn ọ̀rẹ́ mi ò ìwọ rẹ kó lápè bí bẹ́ẹ̀ kọ́ enire ń bà pa ẹ́ ṣùgbọ́n ó ti jẹ ayé ẹni tó jókòó yìí. mo fẹ́ béèrè ọ̀rọ̀ èmi àti ìyá ìwòlá ò dáríjì èmi náà ò sọ pé mi ò dáríjì kò ṣe ìyá èmi ló ṣe you excuse me. ọ̀rọ̀ náà wálé lọ́kúnlẹ̀ wẹ́rẹ́ yìí ṣé nígbà yóò padà dénú ilé ìlẹ́sìn o fẹ́ continue education rẹ ni àbò fẹ́ kọ́ṣẹ́ àbí gbóyè ohun tí mò ń complain ẹ̀rọ fẹ́ continue kó kó má mú gbó lọ́ra yìí. ẹ ṣègùn dáàdì ẹ ṣègùn ẹ wò dáàdì lórí ọ̀rọ̀ igbó àbọ̀tí àbí sìgá mímu yẹn gbogbo èèyàn ọlọ́run ti mú kónú ayé mi sáà nítorí time tẹ̀ fi lé mi kúrò nílé yẹn àwọn onígbàgbọ́ tí mò ń tẹ̀ lọ sí ilé ìjọsìn wọ́n jẹ́ kó yé mi pé gbogbo nǹkan tí ò dánú ayé mi bóyá nítorí pé mò ń tàpá sí òfin yìí ni so wọ́n dẹ̀ ṣe bá mi sọ yẹn mo wá rí i pé mo ní láti padà wá sílé láti wá bẹ̀yìn fún ìforíjì lórí àwọn nǹkan tí mo ti ṣe fún yín dádì ẹ jọ̀ọ́ dádì ẹ dáríjì mi torí Ọlọ́run. wálé ó ti súnmọ́ àwọn èèyàn Ọlọ́run wọ́n ti yí ẹ padà báyìí. bẹ́ẹ̀ ni sà. mo gbé láyé mi wálé ti tẹ́lẹ̀ kọ́ mò ń wo yìí o inú mi máa tẹ̀dẹ̀ dùn kẹ́ ìwọ ìyá rẹ ọ̀rọ̀ èso ní láti bá sọ kó bá sọ. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni ọpẹ́ mi lọ sọ́dọ̀ ẹ̀yin náà torí ẹ gbìyànjú ẹ ṣe gudugudu méje nínú ọ̀rọ̀ mi mo kàn fẹ́ kẹ́ bá mi bá bàbá Ọláwálé sọ̀rọ̀ kó jẹ́ ká jọ kún fún àdúrà wọn torí kò sí ohun tádùn à ń ṣe tì ẹ̀gbọ́n tọ́láwálé sọ́nsìn ó ní nígbà tóun ti súnmọ́ lọ́hùn àbí kì í ṣàṣàwálá lọ́mú níbi tó wà òun fúnra ẹ̀ ló wọlé wá àdúrà ní ká máa gbà ká máa. mo ti fẹ́ dọ̀ pẹ̀lú prayer action lè mi wọlé continue pẹ̀lú prayer action ni màá fi handle ẹ̀ straight away sí i. tí ajá rẹ bá tún padà sí di ebi rẹ wàá kábàámọ̀ pé mi rí bí ẹ mi ti mi mo ti jáwọ́ kúrò ní gbogbo ẹ̀mí ìṣe mọ́ in fact ibi tí mo ti ń kọ́ṣẹ́ ọ̀gá mi gan sọ fún mi pé pé kí n má wọn wá sí ọ̀dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi pòun láti mọ̀ wọn àìjẹ́bẹ̀ òun máa lé mi kúrò ní ẹnu iṣẹ́ tí mò ń kọ́. ọ̀gá rẹ̀ yóò ń kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ nẹ́ẹ̀rẹ̀ ọ́tàrú statement yẹn ẹni rere ń kọ́ ẹ léṣẹ́ wí fún pa fẹ́ rí afẹ́ rí èmi àti ìyá rẹ̀ afẹ́ ronítọ̀hún ó ṣe ọ̀rẹ́ mi. ojú bẹ́ẹ̀ lọ. wáyé ọlọ́run ní ọ̀nà ìtẹ́ òní kú ọ̀nà ìbẹ́lẹ̀ tẹ̀rín jésù àgbàdúrà rẹ̀. àgbàdo tọ́lọ́run dà sóhun nígbà náà nìyẹn díẹ̀ lọ́wọ́ bí púpọ̀ lọ́wọ́ ọmọ tí ó gbọ́ràn aláìgbọràn ọmọ dákúnwẹ̀ ìwò ikú ń bẹ. máa kẹ́mi sókè báyìí ẹ fọkàn balẹ̀ bàbá kó yàrá ti parí owó lórí ẹ gbogbogbò àti parí ṣẹṣẹ aṣọ ìdára gbogbo ọ̀nà tó bá wá mọ̀ gbogbo ọ̀nà tó bá lè gbé gbà kó sáà rí pé bàbá rẹ fàjọ ìbúra wàá gbọ́ bó bá ti lè fàjọ ìbúra láàárín ọgbọ̀n ìṣẹ́jú ṣe wákàtí kan n kò tiẹ̀ lè tó wákàtí kan bàbá rẹ ò kú. ẹlẹ́kùn ọ̀run polówó nù. bó bá ti wà wò lábàdà ọkọ rẹ inú orúkọ tó fún mi tí mo fi ṣiṣẹ́ yìí kò lọ́ àmọ́ dá lómi ẹnikẹ́ni tó bá faṣọ ìbora ni kọ́dà bó bá fún ìyá rẹ̀ náà bó bá fi bora ọ̀gbádùn mi bẹ́ẹ̀ yóò mú wá ní tó dé bàbá rẹ ní ọ̀gá náà kọ́ ẹ. mi ì lè bá tí máa fi kú mi bá ṣe mistake ti dada ìyá mi kẹ láyéláyé bàbá mi gangan. èmi máa jẹ ìwà wa bí ìbá ṣe pé bóyá pé ẹ gbé mọ kàwé pé kọ̀ǹdíṣà eh, tó wà tó fẹ́ tó fẹ́ lówó bàbá ó yẹ jẹ́ pé eh, eh, ìyá tí mọ́mì wàá pẹ́ láyé mọ́mì wàá jẹun ọmọ àti gbé bàbá rí lé ẹ́ àti gbé bàbá rẹ lé lójú olórin tí máa bọ́ dáadé lẹ́nu ẹ̀yìn ọmọ yìí ìyá tí nìkan kó jẹ́ pé bàbá tó ẹ wo ìwọ lọ́mọ èmi ti parí iṣẹ́ tèmi ìwọ bàbá yìí kò sáà rí i pé ọfà sọ ìbú bàbá kọ́ wa máa dárúkọ rẹ̀ tó bó ṣe ń dárúkọ rẹ̀ bẹ́ẹ̀ ló wọ́ máa yá ọ ti wá wá àwọn àpò tọ́ bíi sákóbáàgì ni o àpò gàrí ni o àpò rẹ́sì wà wọ́n kó tóbi ogójì bàbá ẹ má wò lè jẹ́ kó sínú àpò àpò báwo ẹ jẹ́ ń ti yàrá yẹn pa kí n tọ́jú kọ́kọ́ rẹ̀ ní kí n dẹ̀ máa kówó bẹ́ẹ̀ ń tèmi ni ìyẹn dáa àbọ̀rọ̀ máa kó sínú àkọ́mọ́ tí bá ń gbó lọ́sì ṣé wọ́n ní rí mi títì ni bọ̀ tí bá tì wọ́n mú yàrá yẹn tí bá ń kówó anybody ní mú anything. aláìsí wèrè bó ti rẹ òdi ó sì gbọ́ tí mo sọ fún gbówó òjò rẹ. sori bó ṣe ń pe bàbá rẹ báyìí lówó yọmọ irú owó tó fún mi. ẹ wo dọ́là sí bó ṣe ń pe báyìí bẹ́ẹ̀ ni ọmọ rọ̀ dùn bẹ́ẹ̀ ni wọ́n máa rọ̀jò bẹ́ẹ̀ ni wọ́n máa rọ̀jò wọn náà wá sí ẹ̀yìn wọn wá máa pààkì wọn máa pààkì torí ìgbà ọba ti di kí wáyà owó yẹn pọ̀ tán ọ̀ọ́ká àtẹ̀kù lára bàbá rẹ̀ ìgbà náà ló tó ju fún bàbá rẹ̀ pé bàbá rẹ̀ owó tó yàgbọ́ bí omi òkun owó tó yàgbọ́ bí omi òkun jẹ falara tó lè lara tọjẹ fajero tọjẹ fọwọra fún aga tó sì jẹ́ fún ọ ní àlàkàrẹ lótùtù ìbójúmọ́ eré ti máa wá yọ jẹ́ fún ọ náà àbàbà mi ní ẹlẹ́mọ lónìí tó yẹ ajagunna ńlọ níjà kan ẹlẹ́mọ̀ṣọ́ àjàgbèrè olórí jagunjagun ìlú torí ẹnubodè ní káwọn ọmọ ogun tiẹ̀ kó kan jáde hàn lọ́wọ́ ánimogun bá báwọn ọ̀tá bá dé anìkan ránṣẹ́ pò ẹlẹ́mọ̀ṣọ́ àjàgbèrè ogun dé lóòótọ́ àwọn ọ̀tá dé wọ́n ránṣẹ́ pẹ̀lẹ́mọ̀ṣọ́ àjàgbèrè kó wá kó nǹkan jáde hàn lọ́wọ́ ní káwọn ọmọ máa lọ ní kálọ̀ lóṣù ó lẹ́nu báyìí wọ́n fi pa wọ́n bá hmm, àbá mi àṣẹ ni àbá mi àṣẹ ni àbá mi àṣẹ ni gbogbo tí mo bá sọ lé ní àwọn ayé lóní kọ́ṣẹ́ bẹ́ẹ̀ ló ṣe tó ara ẹ̀kọ́ my pocket. Valenti Walexco Walima. ṣé mi ò disturb yín láti. rárá báwo ni. èmi ni mo ní kí n sáré wá rí ẹ̀yin àti mọ́mi because lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rí àmì wípé lóòótọ́ lóòótọ́ ẹ ti dáríjì mi èdè ti yọ́nú sí mi torí gbogbo nǹkan tí mò ń dáwọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mọ́mi lórí àwọn iṣẹ́ mi ó kàn yọrí sí rere ni o tí bá dáwọ́ lè kọ́ kékeré báyìí ó ń dúró fún mi ni o. Mm èmi ò bínú sí ẹ mọ́ mo ti jọ́nu sí ẹ lọ́run abámi dúró tí ẹ kò ní ṣẹlẹ̀ yà. wọn ò pè kí lèmi náà lè ṣe tẹ̀lé fi dùn dáàdi mi nínú luckily fún mi bí mo ṣe lọ church tí pastor sọ fún mi nípa àwọn rí message kan fún mi o pé báyìí báyìí báyìí báyìí mo gbọ́dọ̀ lọ wá nǹkan kan bí aṣọ tó jọjú tó rẹwà dáadáa kò bá jẹ lace kò bá jẹ ankara kì í ra fún mọ́mí àti dáàdi mo lè à ó ẹ̀ dá ẹ̀ ọ́ níbi ṣe rí náà ní òbí ṣe ok fine mo lọ sí ọjà so mo lọ ra mo ra ìgbà ń ra aṣọ tí owó ọ̀ṣọ́ náà wà so mọ́mí ọ̀dọ̀ yín lélẹ̀ ẹ̀yìn mi mú ẹ̀yìn ọkọ̀ mi fẹ́yìn náà àmọ́ mi ladies first now ẹ̀yìn àgbẹ̀ ti dájú náà fún dájú ẹ̀yìn náà bá ti lù. so wá ní owó bẹ́ẹ̀ mo kọ́ bẹ́ẹ̀ dà fún télọ̀ wọ́n rò pé ẹ̀kọ́ dáàdì ó láwọn sáà ẹ̀kọ́ táwọn máa ń lẹ̀ káwọn máa káwọn máa rántí wọn. wọ́n ní wọ́n ní ẹnu gbà owó télọ̀ ti tọ̀dọ̀ tí ń tẹ̀lé àfihàn. ó dà dáàdì. mo wá kí n bá wọn. rọrùn kówó télọ̀ wá ó dẹ̀ mi gba owó télọ̀ ṣé skẹ́tà blasi ni mo pé mo fẹ́ rán ni. wọ́n ní ìwọ rẹ̀ tún sọ owó tí lọ. ìgbéga ìgbéga lọ́lọ́ màmá bá mi bá ṣe lọ́wọ́ òní rí wàhálà wàhálà òní wọlé tọ́ wàá sì ṣe fún wa báyìí tá máa jẹ jù báyìí. wálé ayé rẹ̀ á dáa dédé yóò ṣe ìbí ìgbà tó ṣe tutù fáwọn òbí rẹ ni a ò a ò fojú fún eléyìí tí àti rírú eléyìí náà ò tó jọ mẹ́ta kan tí èèyàn bá ti rí ẹ̀yọ̀nú àwọn tó bí lọ́mọ ayẹ́rẹ́ àmádá dẹ̀dẹ̀ wọn bá dáwọ́lé àmàgúnrégé inú mi dùn sí i tó ṣe ayẹ́rẹ́ àdá èmi kò tẹ̀lé bínú sí ẹ mọ́ náà mo ti yọnu sí ẹ tóró ti bẹ̀rẹ̀ sí hùwà tó yẹ kọ́mọlúwàbí máa hù ó ti ń hùwà ẹ̀ àdá fún ẹ. Mm. ẹ ṣe ìgbà dáadé ẹ wo ó tún wáá kú ìkọ̀kan tí ẹ pé wà very very important um, nígbà tí mo tún lọ sí orí òkè tí mo tún lọ gbàdúrà. o tún lọ orí òkè ẹ àlọsọ pásítọ̀ mi yẹn wọn láì kọ́ máa sórí òkè gan so wọn ní ká tún lọ ká tún lọ gbàdúrà wọn á pàdé wòlíì mi bẹ̀ yẹn tó tún wá fún mi another message tó tún yàtọ̀ sí ti eh, pásítọ̀ mi sọ. Mm. ẹyọ kan tí mo fẹ́ fi ó wù mí nínú ọdún yìí kí n kọ́lé fún dàdí ó wù mí nínú ọdún yìí kí n ra mọ́tò ńlá fún dàdí. wọ́n ní kí n ra aṣọ white yìí kí n gbé wá fún un wọ́n ní kí ẹ bá mi fi kẹ bá mi dàbò rà like ah, okay àti long the twenty the twenty first nsìn bíi nine days nsìn oṣù máa parí so on the first of next month wọ́n ní wọ́n on the second we kẹ́ fi aṣọ ìbora so moju kẹ́ wa ṣe àdúrà fún mi wọ́n ní bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí fún mi láyé kẹ́ ṣe àdúrà fún mi bó ṣe wù yín kẹ́ jẹ́ wọn mọ́ látara mi láde wọ́n ní kẹ́ súre ẹ̀ fún mi. a ah, ò máa ṣe o ènìyàn ń wojú ọlọ́run wọ̀ kan mo bínú gan dédé ìbínú tí mo bí òun ni olúwa ti rí yẹn o kó tó gbé pásítọ̀ ìdìde pé kó wá bá ẹ sọ̀rọ̀ ìyẹn ni wípé ká pé ọlọ́run kò lọ fi ara hàn pásítọ̀ tó wá bá ẹ sọ̀rọ̀ yẹn ìbínú ìbínú ìbínú yẹn ṣì máa ṣẹ́kù sínú mi lọ́hùn èmi adẹ́rò pé mo ti dáríjì yẹn ayé rẹ̀ wá bẹ̀rẹ̀ sí máa tún dàrú sí ah! ọlọ́run máa ṣe mo dúpẹ́ ìbínú mi ò dáa nìyí ó mà ṣe o ìbínú mi ò dáa ó dáa máa ṣe bí wọ́n ti ní kí n ṣe máa lè fi súre fún ẹ á dáa fún ẹ. ẹ̀mẹ́rin lè máa ṣe o dáàdi cherry wọn ní láti lẹ́yìn on the first ẹ bá ṣe wọ on the second yẹn tó bá tún dán the ten ẹ tún máa bá mi ṣe ní mọ́jú on the eleven ẹ tún ṣe same àdúrà náà fún mi tó bá tún wá dán the twenty wọ twenty first same àdúrà bẹ́ẹ̀ fẹ́ kó tún rí ẹ̀wà ṣe ètò wa kàṣẹ̀ ńlẹ̀ pátápátá wọn náà ní thirty wọ thirty first. olúwa kiri bí mo ṣe bínú tó nìyẹn má ṣe tó ká ní ìbínú mi ò dáa èmi tí mo bínú sí ayé èmi tí mo bínú sí àbúrò àbá mi tí mọ́tò dẹ̀ pa àjọ kejì ìbínú mi ẹ n tó ṣẹlẹ̀ rẹ̀ mo ti gbọ́n tí wọ́n wí ẹ ẹ gbé sí bí ẹ lè pa àtọ̀dọ̀ ẹ gbogbo ti wọn gbogbo tí wọ́n ní kí n ṣe ni máa ṣe fún ẹ̀mọ́ pé ọ̀dọ́ ayọ̀ adé ẹ̀jẹ̀ tó àgbàdo ni ọmọ tí kò gbọ́ ti bàbá tí ò gbọ́ ti yeye tóbi bá ronú títí tí ò rí nǹkan ṣe é. pé àgbàdo tọ́lọ́run dà sóhun nígbà náà nìyẹn. mo ẹ rí mọ́tò tí mo rí láì gangan yẹn ni but àwọn six cars tí mo pick yẹn i think i love them very very well um, so, kí ni price yín fún àwọn mọ́tò mẹ́fà yẹn. mo pọ́ǹtì eléyìí eléyìí yẹn then uh, mo ní bọ́ọ̀sì méjì méjì i think it's something o jẹ́ mẹ́fà bẹ́ẹ̀. thirty-two million. okay um, no problem. tó máa ṣẹlẹ̀ ni pé ẹ máa fún mi details yín uh, ẹ sílẹ̀ sórí sórí fóònù mi tí màá lè kàn check ní ẹ lọ ẹ ti yẹn so ẹ má worry <laughs> so at least by next week lágbọ́dọ̀ lọ́hùn màá fún yín check yẹn. ṣé ẹ̀rí lè bá fẹ́ bá ara mọ́tò. ẹ̀fọ́ <laughs> ah, ni ṣá ṣé èdè tẹ́rí mi sìn ẹ̀rí mi bẹ́ẹ̀ tó wá mú yín ṣeré. I'm ah, ah, sorry àti lágbọ́lẹ̀ yàn ńlá. <laughs> okay no problem um, ẹ mọ tó máa ṣẹlẹ̀ mo máa fún yín ní ọmọ ọtí ẹ mọ bíi manager ara yẹn bíi take ara yín ẹ bá ẹ fẹ́ mi tó mọ́tò lálọ́ gba iṣẹ́ kan àwọn ibi tí mi sọ fún yín pé a ní àwọn properties ẹsẹ àkúnṣe òyìnbó rárá o a ní property ní Lekki a ní ní àjà a ní ní Sàngótẹ́dọ̀ ó wà ńlá ẹ ó wà láwo yàyà ó wà ní Ìbẹ̀jú Lẹ́kì a tún ní Lẹ́pẹ̀ màgbódò gan kò gbẹ́yìn o so ibi tẹ́ bá fẹ́ inú yẹn sí. nígbà tí mo wá sọ fún sí wọn fi àwọn kásálọ̀ fún wọn so mo láìkí ilé tí ó wà ní Lekki phase one mo láìkí Lekki phase one mo dé láìkí Lekki phase so ilé méjèèjì yẹn ni mo need for now then um, mo tún wá rí kan náà ní ìdínà um, Magodo so èdè kan fi wọ̀n mí ní Magodo yẹn mo máa láìkí láti lọ inspect ẹ̀ fúnra mi kí n lọ wo bó ṣe fine sí so àwọn mẹ́ta yẹn ni mo need for now but to be sincere with you yìí ti phase one phase two times ẹ ṣáà wọ́n gan mi ìròrí ẹ máa lè ra o. èèwọ̀ máa ṣe ìyọ̀nà ẹ ṣáà ti gbé price yìí wá then um, i will pay you ṣe wàhálà and then ti awóyaya àbí ọ̀dà fún ọ láwọn kan náà wà mẹ́ ẹ̀ but later mara yẹn fáwọn boys yẹn ti yẹn sí but àwọn mẹ́ta yẹn mo ní ìfọ̀nà but tó bá ti di ní ọ̀la wàá ti wá bá mi ní ọ́fíìsì. ẹ má pẹ́ dé o kò ní problem so jẹ́ kí n fún ẹ ní okòó fi yí. All take care má pẹ́ dé o. Eh? kí fi wọ kádà sá. no wake ah, up now. kí fi gbé cap. ọlọ́run ọba I like to spend money. money. I like to spend money. money. I take money buga buga. I take money buga buga. Correct currency, dollar, correct currency owó dọ́là ni mo fẹ́ ná owó dọ́là ni mo fẹ́ ní owó dọ́là ni mo fẹ́ lò owó dọ́là lówó mi dọ́là dọ́là dọ́là fọ́lọ̀ mi dọ́là dọ́là kúrẹ́ báyìí ní mi rẹ̀ kù dọ́là dọ́là ọlọ́run dọ́là dọ́là ah! dọ́là fọ́lọ̀ mi. kọ̀ǹfàmù ni mo ti lójú ayé mo ti mọ̀lẹ̀ ayé mo ti mọ̀lẹ̀ ayé tẹ̀ ah mo ti mọ̀ sọ́dún tẹ́lẹ̀ ewo mo ti kó mọ́ra náà sẹ́ẹ̀rí mi ni mo sáré débẹ̀ yẹn mo sáré nínú mọ́tò yẹn ìyá mo lè sáré gbà sáré délé sáré gba máa sọ. owó kan ṣoṣo ah, bí ọgọ́rùn-ún mẹ́ta lọ́la. ẹlẹ́dàá sábà mi ti ń gbé ń porí owó wálé ayé bọ́ máa sùn. owó kan ṣoṣo bí ah, ọgọ́rùn-ún mẹ́ta lọ́la ìlera mi ti rí mi ní kú ẹ bá ọmọ jí máa ń sùn dáadáa. tẹ́lẹ̀ náà sọ̀rọ̀ tẹ́ níbo ni yẹ. owó tó kọjá burata tí ò owó tó yàgbá bí omi òkú owó tó yàgbá bí kò sí ìyá wèrè o bàbá ń tàn yín má tanra ẹ o a lọ tàbẹ́ la o yóò mọ̀ náà ni ó mọ ibi tó ń gbé wọ́n ní tó ń kánú wàá mọ́lé wọn sábóńgè ni. Hey! Hey! kara sigi ya ka ka sẹ́ni kɔni ya kara ṣe bó ṣe ń wẹ̀ ọ̀yà nílé àsì. ṣé màá máa kúrò ni èmi Kasali yóò ní kúrò pé ń kó rorun sùn sẹ́. kí omi rò. èmi kò ronú mi ò kàn rorun sùn ni mi ò mọ tó dé láti bí ìjọ mẹ́ta mi ò rorun sùn rárá tí n bá wà ní orí bẹ́ẹ̀dì kò ń sùn ju ọgbọ̀n ìṣẹ́jú lọ bí mo ṣe máa lajú ilé rè bí òkú ọlọ́mọ títí ilé máa fi mọ́. sọ́ọ̀nì bí mo bí béèrè ìbéèrè mi pọ̀ bá rọrùn sọ ọ̀nà méjì lọ́pẹ́ sí o kẹ́bà jẹ́jẹ̀ ríru ajẹ́pọ̀nù fẹ́ sí ni. ajẹ́ pé kí ni. o fẹ́ sí o fẹ́ sí èrè. o fẹ́ sí èrè ni. ò sí èrè o. torí n kò orun sùn ibo ni àìrọrùn sùn ti lọ pẹ̀lú pé èèyàn fẹ́ sí èrè. ó dẹ̀ tún sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ríru n kò lẹ́jẹ̀ ríru náà mò ń fura sí kí nìyẹn pé bóyá bí àṣàṣì àmọ́ mi ò mẹ́ tí mo ṣe tó dẹ̀ fi tó fẹ́ máa fi oorun jẹ mí líyà báyìí. ó dẹ̀ ti wá òun lò. wọ́n rẹ́kọ̀mẹ́ndì oògùn fún mi gbogbo rẹ̀ mo ti lò. mo ya wọnú chemist ni gbàtí mo kó ń mo tún yà wọ pharmacy bá rọlù drug kò sóògùn yín kò lò mo yẹn ń lajú lẹ́rìí bí ìgbà tó yẹ pé wọ́n bí bó ṣe ń lo ni oorun yẹn tún mo fura pa àṣàṣì níjàre gbọ́ èèyàn gbọ́dọ̀ di ẹnu kó má sọ ohun tó ṣe bígbà téèyàn fẹ́ bòrà ìfà ni. máa jẹ́ òun yìí lábẹ́jẹ̀ gbá lọ máa jẹ́ ọ̀rẹ́ wọn lónìí. ìyẹn náà ló ṣe ń lo modern machine wèrè. èmi àbánikọ́ńdà mo fẹ́ lómi wò ọ̀fẹ́ pẹ́ bí. jọjá lọ. àwẹ̀ wèrè ọ̀run ọdún bá bá wa mi wá lókè ló débi tó bá ti ló débi kó take measurement rẹ. ọba kí measurement wọn kan wá. na an ta gbìmọ̀ ẹja máa tẹ̀ wọn ka na na ló ń lọ. ìwà àtọmọṣẹ́ yẹn ti sí. ọmọ yé mi ọmọ ẹ lóye kó máa jẹ speaker of media ó láì kọ́ ó jẹ́ àgbàdo lórí. ourselves and God drop. He'll be with you. Ewé ilé yà mí. N kò fi bẹ́ẹ̀ dá mọ́. But mo ṣe ń wo èso yìí àti ìparí ewé yẹn ìyẹn fẹ́ dàbí ìlasa. Èso rẹ̀ yẹn fẹ́ dàbí ìgbà tó fi ń ṣe ẹ̀gúsí. Ọmọ kéwé o, <laughs> ọmọdé rẹ̀ mọ ògùn mi pẹ̀lẹ́fọ̀, wọn ẹ pèlí gégé mú rè. Gé gegemu. gegemu. bẹ́ẹ̀ni. bó ni mo ti gbọ́ orúkọ yẹn o gegemu. <laughs> ẹnu bọ́ọ̀yì tó ń kọ hip hop pẹ̀lú cultural something yẹn that cultural boy tó ń kọ hip hop yẹn eh, adigun nice. ọmọ Ọ̀yọ́. Eh, ọmọ Ọ̀yọ́ yẹn ẹnu rẹ ni mo ti gbọ́ gegemu ni àwọn bíi tirẹ àwọn ẹlẹgbẹ́ rẹ wọn á tàkìtì ṣeré èkìní kan gegemu máa fi ikú ṣeré. àwẹ̀ gẹ́gẹ́ mú rèé. sọ̀rọ̀ sọ̀rọ̀ wò kí wèrè bá já pọ́nbélé kẹ́ẹ̀tì bọ́jà o kí wèrè ọtí jájá o kó tì kan mu mọ́lẹ̀ nulẹ̀ kí wọ́n ti rí i pé wàá rẹ̀ ṣe méjàtọ̀ jẹ́ kan lajú lábẹ́ kan lábẹ́ kan dá sínú ìgò kan lábẹ́ kan lábẹ́ kan dá sínú ìgò kan dọ́tí sí kọ́mu gáàsì kan á sùn ara rẹ̀ á wálẹ̀. ó tán ìdérí ọtí ni o ìdérí ọtí ọ̀nẹ́gun mẹ́rin ni o. ẹ listen abanikanda native tailor. ikọ́ ò gbọ́dọ̀ jòkóta èmi lẹ́jẹ́ bẹ́ẹ̀. tí n bá gbọ́ ẹyẹ dáadáa tí n bá farabalẹ̀ kí n gbọ́ ẹyẹ dáadáa gẹ́gẹ́ mu re yìí. gẹ́gẹ́ mu re ni ogun re ni abẹ́nú gọ̀ǹgọ̀. nínú àlàyé tó ṣe nísìnyí ẹ ewé gangan ó dáa kí wọ́n sè fún ẹni tó bá ti ṣe èrè tó bá dẹ̀ ti ń jẹ́ á sùn gbogbo ara rẹ̀ àmọ́ yá ara rẹ̀ bá yá. ṣùgbọ́n kinní ọwọ́ mi yìí tí wọ́n bá fi lè fi rẹ́ bí ìgbà téèyàn rẹ́ àgbo kọ́ á fún wèrè mu bí gáàsì kan ara rẹ̀ á yá. bọ́tí ìgbà tí mo wá báyìí tí mo ní mi ò rọrùn sùn ṣé mo bá ẹ sọ dé lẹ́fù pé mo ti ṣe èrè. kàṣẹ́dà sórí bí o ṣe ń sí ọ kí ọ bá ti lábẹ́ kí ọ lábẹ́ kí ọ dá sínú ìgò kí ọ dọ sísí mọ́ mu gáàsì ayé rẹ̀ á o kọ́mẹ́yọ̀ rẹ̀ lọ́pàá o ìdírí kí wọ́n fi dé ọlọ́rọ̀gùn mẹ́rin kí ọ dà sí nìkan mu lẹ́yìn wákàtí kankan bá ti rẹ́ kí ọba ti láàárọ̀ oorun sùn lápá mímọ́ sọ́ọ̀bù mi èmi mo wí bẹ́ẹ̀. tí n bá lò bó ṣe ní kí n lò tí mi ò bá rí oorun sùn at the end of the day kí n wá pa ẹmọ ṣọ́ọ̀bù rẹ uh-uh. ṣó máa ṣe wí fún mi. o ti rí what are friends for. we are friends to kill ourselves kápára nínú kápára dànù. ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé èmi kò ní lo gáàsì kan èmi kò ìyá wèrè débi hmm. tí mo gbọ́dọ̀ máa gbọ́n gáàsì kan mu ìdérí ọtí tí n bá fi ṣe yẹn ìyẹn ti tó mi kí n dẹ̀ sùn failure to sleep the next day kí n wá pa ẹ́. lẹ́yìn rẹ̀ kó bá tẹ pa mí tán kò láyé dókítà rẹ̀ torí wọn náà ti fẹ́ kẹ́rù òkótó. ẹ o ti kò sí wàhálà so gégé mu nìyí mo dúpẹ́ fọlọ́run pé mo mọ̀ ọmọ bọ́ọ̀ yẹn ò ṣe é fojú di o bó ṣe ń kọ orin hip hop yẹn ọgbọ́n wà nù orin rẹ o tí bá torí nísìn irú ọgbọ́n yìí kò sẹ́ni tó mọ̀ àwọn ọmọ òṣì kan lè lọ mú pò kán wá fi kán kó sínú ike kán bẹ̀rẹ̀ sí mú bí gbàtẹ́ yàn mú ọtí bí gbàtẹ́ yàn mú jẹ̀dí. ó para ẹ̀dá lórí. ẹ bá náwó lé lórí kò fún náà o. ìyá náwó lé lórí kò fún náà àdúrà òbí dàbí pé kò gbà abánilójú. kan ṣe elédùwà gbogbo òbí ayé ọlọ́run kó gbà wá o ọlọ́run kó jẹ́ àmọ́ mo kàn rí crate bí àwọn mi mo rí gógó yìí àti ń pàṣẹ ìgà èmi nìkan ni mo mú bí yẹn ta kí ni ó ṣẹlẹ̀ ta ló gó bí ẹ lẹ̀. àbókí má làágùn jìnnà èmi mo gbọ́ tiwa o èmi dẹ̀ kọ wálẹ̀sì ló lóun fẹ́ ṣe ayẹyẹ fún wa ń bí even ó ní àní súnmọ́ ju pé gbogbo anything tá a bá fẹ́ mu òun máa supply ẹ̀ any anything anything at all. ó tún máa yé wọn pé kò ń ṣe. bóyá ṣe ọjọ́ ìbí ni àbí ń ṣe ayẹyẹ kan lọ́nà. kì í ṣe farabalẹ̀ kì í nìkan lẹ́ máa mú lẹ́nu ẹ tún mọ pẹpẹ sùn ó dàbẹ ẹ tún wà yìí lásán anybody ò lọlé ẹ bá ṣàyè mọjú ni ẹ kí ló eh, ṣẹlẹ̀ kò sí nǹkan farabalẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan ó dà àwọn ọmọ ẹlẹ tún bọ àwọn yàmú yàmú lẹbọ yẹn máa ṣe tó máa ṣe ebó ní kálukú ilé ẹ kọ̀ọ̀kan o tún kó wọn o tún kó wọn bọ. Oh, wálé yóò eh? ṣe bẹ́ẹ̀ dè o sọjọ bi mi sọjọ bi kí ló bọ dídé. <coughs> Eh, ó dà bó ṣe wà yìí lásán fẹ́ ṣe tẹ́nìkan ṣe ni hmm. Hmm? bẹ́ẹ̀ ṣọdún owó ni àníṣe mo fẹ́ dára kan téèyàn kan ò darí ó dáhùn fẹ́ sàn ọkọ̀ fún yín tó bá di next week lọ ẹ bá pè mí wá lẹ́ẹ̀sì mọ́ ẹ tó bá ti pè mí wá lẹ́ẹ̀sì lásán ó máa báṣẹ múlẹ̀ ni ẹ bá pè mí wá lẹ́ẹ̀sì mọ́ ìwọ kàn wó pé olùkọ olùkọ fètì Adéwálé tó yẹ pé ó lè bá ẹ tó fẹ́ sọdún owó tó lè bá a mú kọ̀ọ̀rọ̀ lórí ara ẹ kọ̀tíǹkì. ọkọ̀ fìyọ́lẹ̀ orúkọ tó bá wẹ̀ láti jẹ́ nǹkan jẹ́ káà mọ̀ káàdẹ̀ máa pè káà náà ṣẹ̀ sí gbòòrò. ó dà sẹ́ẹ̀ láti next week lọ lè bá máa pè mí wá lex ẹ kọ pè mí ní adéwálé mr money a ní ohun tẹ́nìkan ò ní rí adéwálé mr money adéwálé mr money <laughs> láti next week lọ mo fẹ́ máa rán owó níṣẹ́ mo fẹ́ dẹ́rù bowó láti next week. egbe ọlọ́run ẹlẹ́dàá ọmọ ó dàbẹ̀ ẹ tún wọ ẹ lásán láti next week. lẹ́yọ̀ kọ̀ọ̀kan yín báyìí máa gba jíìpù fún mi. ṣé everybody ọmọ ọgọ jíìpù. wàá bọ̀ bọ̀ bọ́ọ̀lù ẹ̀mí ẹ̀ má dára jà wọ̀ máa dọ̀rọ̀ ìjà wa àwọn tó ń ṣẹlẹ̀ kọjá káwọn tó ń bọ̀ lẹ̀. èmi náà máa gbé jeep tó o bá ti bá wọn wá tó o bá ti bá wọn lọ tẹ wa àwọn alọlọ tẹ. tọ iná àdúrà iná àdúrà iná àdúrà mo ń bọ̀ Mr Mani Adéwálé Mr Mani. abọ́kí. tọ́bajá mi ni mo fẹ́ kọrin fún yìí tọmọsá àwọn ọmọ abúlé àìsàwò àwọn ọmọ yorùbá láti òtí ló tó ti dùn àìsàwò àwọn ọmọ abúlé àìsàwò àwọn ọmọ abúlé àìsàwò. aboki aboki báàbò ìjọ kúrò ní tàbá ti kú òbí báyìí máa gbé mi lọ ṣáà yìí lóko mo mọ̀ pé òróró ni bàbá o ọmọ mi lọ ṣé wàá lọ bọ òsì tán fún ní òsì tán fún ní àṣà àṣà olùkú ló dé omi ọjọ́ ọjọ́ owó kan ṣoṣo bí ọgọ́rùn-ún mẹ́ta dọ́là owó kan ṣoṣo bí ọgọ́rùn-ún mẹ́ta dọ́là. jọ́hún ìjẹun àgbà lélẹ́yìí ara mi fẹ́ rí bákan ní bá lọ bá ọ̀rẹ́ mi kan ní àárọ̀ yìí òun ló kọ́ mi ní gbogbo eléyìí ni mo ní kí n sáré ṣe kí n dà sínú ògógóró yìí kó lè tọrọ dáadáa. dadi mo máa ń sọ fún yín pé tẹ́nìtìn bá ń ṣe ẹ máa lọ ra àwọn doctors ṣé iye tó máa ṣiṣẹ́ kọ̀ fún yín bẹ́ẹ̀ wọ́n lè fún yín láwọn oògùn tó bá yẹ kán fún yín tó máa bá yín lára mu dáadáa ilé yìí dẹ́ǹkì ṣe yìí èmi ò nífẹ̀ẹ́ sí o. fara ẹ balẹ̀ ohun tí ò yẹ pọ̀ jù tó yé e lọ wọ́n ti tá ìdégbé táwọn ní mẹ́díkà yẹn eléyìí ni tiwantiwa ọ̀rẹ́ mi ló là mí lọ́yẹ̀ lórí ẹ̀ tí n bá ti rẹ bẹ́ẹ̀ yẹn nísìnyí máa gbé pamọ́ á lè tọrọ dáadáa. á tọrọ dáadáa ṣé kò sí. dadi èyí tá a ṣe ọdún wọn tó bá ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni ṣé ẹ gbàgbé pé èdè náà di first. on the first on the first ah ah ti prayer tí ó yẹ kí n ṣe fún ẹ. alẹ́ èlé gbọ́dọ̀ ṣe prayer tó ní kẹ́ ṣe fún mi mo ju àárọ̀ la. ọkàn mi dẹ̀ ti fo mo ti gbàgbé ah, ah. Ah, ìní ní first ó dẹ̀ dá. ní first yìí àmọ́ wọn náà ti wá yàtọ̀ lọ́mọ gidi o kó wá jẹ́ ayé àtijọ́ ni irú iye ìsọsí ẹ lọ́kàn pé kó wá wí fún mi lẹ́sẹ̀ ó kò ní wá ṣùgbọ́n inú mi dùn kó wá wí fún mi agbọ́dọ̀ náà pàdé ṣe ẹ máa ṣàdúrà náà fún ẹ tinútinú. ó bẹ̀tà ó bẹ̀tà so um, kí wàá lè bù sínú kí ló wà nínú. ẹ nú ògógóró eré mo fẹ́ rẹ sí ògógóró ni bá dẹ̀ ti rẹ kó bá tọrọ olúwarẹ àgbélura rí lọ́lọ́gọ́ ń jí a kì í gbógun ẹyẹ lórí ìtẹ́ pírí lógo ń jí. ògúlò àlele. tó bá ti tó bá ti ṣí díẹ̀ ẹ̀kẹ́ mi náà ta díẹ̀ sáré. irọ́ irọ́ irọ́ irọ́. àmì ìlú mú bẹ̀. farabalẹ̀ atọ́kùnrin àtobìnrin kò sẹ́ni tí kò lè mú ẹni bọ́dì rẹ̀ bá ní ìdí rẹ̀ lẹ́rìí lè mú ṣùgbọ́n bó ṣe wà ara mi mo ṣe léyìí fún kò sẹ́ni kò lè mú bó ọtí ra fi ọtí ra fi ṣe. <laughs> ẹ ìyá rẹ láwọn ń ó wà nílé nílé. ilé màá tí dọ́là dọ́là dọ́là fọ́lọ̀ mi dọ́là dọ́là dọ́là dọ́là dọ́là dọ́là dọ́là follow me. dọ́là dọ́là for my account for my house for my pocket dọ́là dọ́là. owó kan ṣoṣo bíi ọgọ́rùn-ún mẹ́ta owó kan ṣoṣo bíi ọgọ́rùn-ún mẹ́ta. Ah! owó tó yapa owó tí ò tán owó tó kọjá burata tí ò lè tán owó tó yapa bí omi òkun owó tó yapa bí omi ọ̀sán. o fẹ́ rí mi báwo ni àwọn kò mọ̀ ẹ̀rí o. bẹ́ẹ̀ ni sáyẹn mọ̀ mi rí. Ah, ó dáa mo rojú ìrí pẹ̀lú kínní bíìsì wa lórí ẹ̀ ọmọ baálẹ̀ ní àbọ̀mọ ọba lu yìí. rárá mi sọ ọmọ baálẹ̀ àbọ̀mọ ọba èmi kàn kọjá lọ ń tèmi nìsàn dádì mo rí àwọn àpẹẹrẹ kan lára yín tí mo lè fẹ́ sọ fún yín. àpẹẹrẹ lára mi. bẹ́ẹ̀ni sà. jọba bìnrin tó yọ lọ kí ló rí lára mi. dádì láti ẹ̀ní lọ fún oṣù méjì which is two good months sixty days. yes dádì ẹjọ́ sàn mo fọlọ́run bá bẹ̀yìn tó bá fún yín ní nǹkan funfun kó jẹ́ ọmọ yín kó jẹ́ ìyàwó yín kó jẹ́ ọ̀rẹ́ yín tó fún yín ní nǹkan funfun kó jẹ́ aṣọ ìbora kó jẹ́ socks kó jẹ́ gloves dàbí kẹ́ ẹ lọ sí patí kó gbé àga funfun fún yín ẹjọ́ sàn ẹ má jókòó lè hàn. ó léwu. bẹ́ẹ̀ sàn. oṣù méjì. bẹ́ẹ̀ sàn sixty days gbogbo tó bá ti jẹ́ funfun tó kà sílẹ̀ yẹn kí n má ní ààrẹ rárá tí n bá wá lọ pàtí tán bá gbàgà funfun fún mi ṣé kí n di sáà láti jókòó sórí floor ni. rárá sà ẹ máa request fún mi ni. kó ṣáà máa jẹ white. bẹ́ẹ̀ni sà. jọ please ba ok anyway mo ti gbọ́ máa take note. dadi dadi ẹ má sọ pé torí mo jẹ́ ọmọ kékeré kẹ́ wá kó ọ̀rọ̀ mi dànù torí ìgbọràn ó sọ̀jẹ̀ bọ̀rún lọ kẹ má bàa kúkú òjijì o. Eh? God forbid tani máa kúkú instant death èmi kọ́ láyé mi ọlọ́run kò jẹ́ kí n kúkú òjijì mo ti gbọ́n tó wí máa dẹ̀ take note máa dẹ̀ gbọ́ gbogbo instruction rẹ. ó léwu o kẹ má bàa kúkú òjijì o. mo ti gbọ́ thank you oṣù ọlọ́run àti oṣù ẹ̀ sọ kí ni mo lè fún ẹ báyìí. Ah, dádì ẹ má wọrí sàn. pọ́lọ́mọ ẹ̀ ti gbọ́ ògbóró ọ̀rọ̀ báyìí ikú òjijì láyé n kò ní rí. ìgbàgbé má ṣe mí o fẹ́ má ṣe mí kó orí mi má gbà á bọ́dé o. ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ. káwí fún ni ká gbọ́ ká dẹ̀ sọ̀rọ̀ fún ni ká gbà iye ọmọ ènìyàn àbí bọ́ọ̀rọ̀ yìí ṣe jẹ́ yìí ó dàbí pé ọba rán ní iléeṣẹ́ ó do ọba kún iṣẹ́ ọba kò ṣe má jẹ́ ó do ọba kẹrì kò ṣe rọ́ọ̀lù. ìgbàgbé má ṣe mí o ọ̀rọ̀ ọmọ kan kẹ́mínà là kú kú òjijì. kórì mi má gbà bọ̀dẹ̀ kí gbàgbé má ṣe mí. ogun tó bá sá ti ṣe ni ọlọ́run máa fi wọ́n. bọ̀dẹ̀ o. pàṣẹ owó náà ti ṣòfin. tó bá wọ jí máa sùn ọmọdé wà ní jí kó máa sùn. gbóná ara mi gbóná. owó mi gbóná owó mi bá ti lè mọ bó ṣe máa bẹ́gbẹ́ náà ó máa tálákà kù ìyàwó ọmọ bàbá olórí burúkú bá ti lò lè èèyàn ló mọ́ṣẹ́ kàn fáwọn ni ẹni bá ti lò lè èèyàn ló mọ́ṣẹ́ kó ló mọ́ gbà.

ṣe ṣì wà lẹ́yìn la bọ́mọ ìlú pálọ̀ kì í kó pé n kò pé n kò bá ṣe o ṣùgbọ́n láti àsìkò ìlọ títí oṣù méjì n kò ní lè ṣe pẹ̀lú aṣọ funfun kẹ́ bá lè dúró dòṣù kejì máa ṣe tàbí kó la bá pásítọ̀ rẹ̀ pé kàn yí aṣọ ìkúrò ní funfun bóyá lè lo aṣọ mọ́ ẹ̀. kọ́míṣánná tó torí èmi ò ní lè lu aṣọ funfun gẹ́gẹ́ bí spiritual message tó jáde sí mi lẹ́yìn mo ní kí n wá ṣàlàyé fún ẹ wọ́n kẹ́ ló gbẹ́nu kan mọ̀ tó tuntun. Ah, ah, ah, ọmọ yìí ó ti mú gẹ́gẹ́ mú gẹ́gẹ́ mú gẹ́gẹ́ mú. ń gbóná irú òru dáadáa olúwa ọmọ ìwà dùn tó dẹ̀ lọ mú mu kú mu báyìí tí mo sọ fún ẹ pé kì í ṣe wọ ló lè mú ṣùgbọ́n ẹnu mi ni mo ṣe léyìí fún ojú kòkòrò. dáa mo ṣe ara fi ẹ̀ ń dé ìgbà lé ní ilé rẹ̀. Thank you. dáadáa sọ. àgbàdo ní ọmọ tí kò gbọ́ wọlẹ̀ wọlẹ̀ wọlẹ̀ má sà lọ má sà padà. sọtí kí ló ṣẹlẹ̀. ah olórí yìí. kí ló ṣẹlẹ̀ sọ́wọ́ mi. mo lọ sí lọ́wọ́ tó kúrò dájọ́ fún owó òpèrè o. script yọ ọmọ rẹ kọ́ lémi lórí lórí ó ti ń play plan yọ ọmọ rẹ plan lémi lórí ni pé kí ó fi bàbá rẹ ṣòwò kí n di owó ọmọ rẹ kẹsàn-án méjì lọ́wọ́ ẹlẹ́dàá mi rè kó gbà. ẹlẹ́dàá mi rè kó gbà bọ́dí. àṣẹ aṣọ funfun tí ọmọ rẹ̀ mú wálé pé kí n fi ṣàdúrà fóun àṣẹ bẹ̀rẹ̀ májìkì rẹ̀ wà ìbẹ̀rẹ̀ bí mo ṣe fi bò láàtọ́ báyìí kí n wọlé lọ nítorí ẹ̀fọn ni mo ṣe fi bò láà torí gbà yìí máa dé bíi kí ní egbògi mo ṣe fúnra mi ó ti mú yó kẹ́rì ó wá gbàgbé sọ́sì bí mo á wò pé kí n ti wọlé ní àbí báyìí sí pípè tí mo pè báyìí ó dá owó ni. àti báwa ṣe báwo. Ah! wọlé yá. sori sori má tẹ̀ má tẹ̀ má owó ló tún dà owó ló tún dà. ọmọ tó ṣẹlẹ̀ a máa tilẹ̀kùn mọ́ mi a máa wá pè ní ẹ̀fẹ̀ tìrìtì place àbíṣe báńkì mi ò ṣeré o àbí ṣe báńkì. orí ọmọ tẹ́mi lọ́wọ́ fi ṣe báńkì. àmọ́tẹ́ àwọn ọmọ tiẹ̀ tó wá fèmí ṣe báńkì ńkọ́. nítorí ní kí n pè báyìí. ọmọ tó ṣẹlẹ̀ o ò lè pe ẹnikẹ́ni lọ́wọ́ yìí o ò lè pe ẹnikẹ́ni abájọ bàbá yìí sọ bẹ́ẹ̀. bọ́ọ̀ ìyá fa ọmọ yìí létí dáadáa bá a bá ṣe gbogbo òpèsè yìí tán àṣejẹun ṣe pàtàkì kó wá jẹ o torí ńlá fi ya òun àtàwọn ẹgbẹ́ ọ̀run ẹ̀ ti ń bájà bá a bá ṣèpèsè yìí tí ò sì jẹ́ àṣejẹ ó léwu fún ewu ń bẹ lóko olóńgẹ fún àwọn ẹgbẹ́ yìí ni wọ́n ti títí títí títí tí ó fi ṣekú pa ara ẹ̀ yóò para ẹ̀ ní o bẹ́ẹ̀ bá bójútó dáadáa. Ah! parabalẹ̀ kó kàn mí ọdún máa fi àfọwọ́ pa para ẹ̀ kò ní ti para ẹ̀ ó ti para rẹ̀ ọ̀rẹ́ mi ó ń bẹ̀rù ó ti sọ pàtó àwọn olùkọ́ èmi ni kémi wá kú èmi kí n kọ́ gently bó ti bó ti tó ní bó ṣe wà yìí bó ṣe máa bá kú ló wà yìí láti jẹ́ ó mọ̀ máa ṣe fún mi. bá wọ inú every corner side mi àdúgbò bá wà òkè tá a wá máa dòdò òkú dọ́là mi bá ti kó o ti kún àmàlà gbalẹ̀ a máa ti bí ìbá a máa wá ní láǹkà bá níbi owó a máa wá ti bàbá ti kò ìfowó máa lòdì àpò mo fẹ́ lòdòwọ́ làwọn àpò. lórúkọ ibi àpò àwa ò ní bọ̀wọ̀ ṣe mọ̀ a máa ń lo àpò yìí a máa fi ń kó yẹ̀pẹ̀ nígbà mìíràn bá ń ṣe lọ́wọ́ báyìí àwọn àgbàrá yẹn máa ń disturb wọ́n máa ń da yẹn padà sínú àwọn kan tí a ti kó so àwọn afi di àwọn àgbàrá yẹn àfi lé wọn padà sí sẹ́yìn láti má di wa ní ọwọ́ kẹ́ tiwa oh. bíbá o tiwa bẹ́ẹ̀ ni ibi ọ̀gá mi kan ló pè mí lára ipa eh, Adéwálé òjò bámi sáré lọ gẹ́ẹ̀tì àwọn àpò tí a máa lò ní ibiṣẹ́ ní àárọ̀ ọ̀la wọ́n sáré lọ jẹ́ ẹ̀tẹ̀ sí. aláìsọ̀rọ̀ ọmọ àgbáyé gbómi wọlé tó lọ. àwọn wọlé lọ sí àwọn wọlé lọ máa rí. sọ̀rọ̀ ti kó àpò wálé ó ká pò wá àti olóbẹ́ wà pò ṣe sọ̀rọ̀ ti kó àpò wálé má tẹ dọ́là mọ́lẹ̀ o má tẹ dọ́là mọ́lẹ̀ ọmọ wìrì tó dọ́là ni pé dọ́là ni dọ́là ni ma provide. ẹ má tó tó wọlé ọmọ ẹ ti kó àpò wa. àpò tó kú lé. tó ẹ fi kó bàbá ẹ sí. ọlọ́wọ́. Ah! ṣe ayé mi àpò mẹ́sàn-án lọ́mọ ìfẹ́ kó débi láti fi láti fi láti fi kó mi sí. ìgbésẹ̀ fẹ́ fi kó yọrin mi. lọ́dún máa ń bá mi ṣe máa mi. that's all right. wọ́n bá ìwọ̀n ìbá ti ń lòdù rẹ̀ tí kò bá pé bá tó tún pè tí n bá ti tún pè àbá ohun tí mo fẹ́ sọ rè o má sunkún mọ́ òun jẹ́ ọmọ rẹ o. kí ni mo fi. òun jẹ́ ọmọ òrùwò nílé ìkọ́ mo fi wá pọ́ owó kí n bá ní mo fi jẹun. ìwọ mi owó dọ́là ni mo fẹ́ ná owó dọ́là ni mo fẹ́ ní owó dọ́là ni mo fẹ́ lò owó dọ́là lówó mi. Dola, dọ́là fọ́lọ̀ mi dola. Dola, dọ́là dọ́là dola, dola. Dola, follow me, dola, dola. for my account for my house for my pocket dọ́là dola, owó kan ṣoṣo bíi ọgọ́rùn-ún mẹ́ta. dọ́là owó kan ṣoṣo bíi ọgọ́rùn-ún mẹ́ta. owó tó yapa owó tí ò tán dọ́là owó tó pọ̀ jaburata tí ò lè tán dọ́là owó tó yapa bí omi òkun owó tó yapa bí omi ọ̀sán o. dọ́là dọ́là dọ́là fọ́lọ̀ mi dọ́là dọ́là dọ́là dọ́là dọ́là dọ́là dọ́là fọ́lọ̀ mi dọ́là dọ́là for my account for my house my pocket. Dollar, dollar.